kó jẹ́ ọ̀kan ṣoṣo pẹ̀lú pé one òun nìkan ló dálé ayé dá ló dá sánmọ̀ dá ló dá gbogbo ohun tó dá tó dáadáa. àwa ní gbígba eléyìí gbọ́ nìkan kò sọ ní dé mùsùlùmí torí nínú àwọn kèfèrí ara wọn táwọn náà gbàgbọ́ pé olódùmarè nìkan ló dá gbogbo ilé ayé dá. èèyàn á tún wá fi ìgbàgbọ́ kan kún kó tó yapa sí kèfèrí òun náà ni pé bó ṣe wá dálé ayé dá yìí ìkan ló jẹ́ kò sẹ́nìkan tó jọ ọ́ nínú ìròyìn tá a lè fi rò ó tó fi jẹ́ pé a gbọ́dọ̀ fi irú ìròyìn ti ẹ̀rọ ẹ̀dá kan a sì gbọ́dọ̀ fi ìròyìn ẹ̀dá kan a gbọ́dọ̀ fi rò ó. ìkẹta ń bẹ̀ ni wípé lẹ́yìn tá a gba méjèèjì yìí gbọ́ a ń láti gbàgbọ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba nínú pé kí ìjọsìn ó tọ́ sí i tó fi jẹ́ pé ìjọsìn ò gbọdọ̀ sọ́fẹ̀dá kan lẹ́yìn ọlọ́run ọba àlekè ọlá tá à ń ròyìn yìí àwa ni kí ni nǹkan tá à ń pè ní ìjọsìn yìí òun náà ni fífi ìbẹ̀rù tó ju gbogbo ìbẹ̀rù lọ àti rírètí dáadáa lọ́wọ́ ẹni tó ju tẹnikẹ́ni lọ a gbọdọ̀ fi fún ẹnikẹ́ni ju ọlọ́run ọba lọ eléyìí gan la wá sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kùnà níbẹ̀ ìyẹn ni wípé gbígbà wípé kò tọ́ ká jọ́sìn fẹnikẹ́ni tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ bẹ̀rù ẹnikẹ́ni a gbọ́dọ̀ retí dáadáa lọ́wọ́ ẹnikẹ́ni bí ó ṣe ọwọ́ ọlọ́run ọba. eléyìí nìkan ta sọ ní ìjókòó tó wáyé ní ṣókí. àwa fẹ́ fi kún lẹ́nì wọ́n ní. wọ́lá ṣe à mẹ́tìlẹ̀ hù. wọ́n ní nínú gbàgbọ́ àwọn sẹ́lẹ̀f bákan náà ni pé ọlọ́run ọba táwa ń ròyìn yìí láṣẹ àmìtìlẹ́gùn kò láfiwé kò láfijọ́ ẹ jẹ́ ká wo kí nìtumọ̀ àìláfiwé àìláfijọ́ yìí. wọ́n ní ìtẹ́kọ̀ọ́ ahlùsùnà gbogbo àwọn tá à ń pè ní ahlùsùnà wọ́n lẹ́nu wọn kò lórí wípé ọlọ́run ọba ò láfiwé nínú záàtì ẹ̀ àti nínú ìròyìn ẹ̀ àti nínú àwọn ìṣe ẹ̀ kí ni túmọ̀ zati kí ni túmọ̀ ìròyìn kí ni túmọ̀ ìṣe gbogbo àná la máa ń ran mọ́nu pé irú ọlọ́run ò sí irú ọlọ́run ò sí ṣùgbọ́n bá a ṣe ń sọ pé irú ọlọ́run ò sí yìí a lè má mọ̀ túmọ̀ nǹkan tá à ń sọ wọ́n á ṣàlàyé tá a bá nírú ọlọ́run ò sí kí ni túmọ̀ àìsí irú ọlọ́run ọba àwọn àfa wa ni kò sí irú ọlọ́run nínú pàápàá bíbẹ ọlọ́run kò sírú ọlọ́run nínú ìròyìn bọ́lọ́run ọba ṣe rí bẹ́ẹ̀ náà ni ò sírú ọlọ́run nínú àwọn ìṣe tá a mọ̀ tọ́lọ́run ọba máa ń ṣe. àkọ́kọ́ náà ẹ máa gbọ́ tọ́pọ̀lọpọ̀ á máa sọ fẹ́ bá bí wọ́n léèrè pé bọ́lọ́ ọlọ́run ọba wà wọ́n á ní kò síbi tọ́lọ́run ọba ò sí àbíbẹ̀ ẹ̀kọ́ ni in fact èyí tó pọ̀ jù nínú mùsùlùmí lórí ilẹ̀ ayé lẹ́nìí ìgbàgbọ́ wọn ni pé kò síbi tọ́lọ́wọ́n ọba ò sí ṣáà náà gbà pé bẹ́ẹ̀ ni àwa ni rárá àṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó dàrú mọ́pọ̀lọpọ̀ lójú kódà a ti sọ darí láàárọ̀ yìí pẹ̀lú bàbá kan. wọ́n ní àwọn wo gbogbo ibi tí nǹkan abẹ̀mí ń bẹ pátápátá àwọn ò kan táwọn lè ní òótọ́ lọ́wọ́n ọba ń bẹ̀. wọ́n lẹ́nìkan wá ń júwe pé àkórí àkìtàn ń kọ́ bàbá yìí wá ń dá wa lóhùn ó lóhùn ìdájí lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ mo kàn fún wọn lift ni wọ́n wá dọ́rọ̀ ètò sílẹ̀ láàrin ìgàndò sí ilé epo alájì wọ́n láwọn wá pè wọ́n lákìyèsí sí pé ṣé kòkòrò ń bẹ lórí àkìtàn àbí kòkòrò sí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n dáhùn pé kòkòrò ń bẹ bẹ́ẹ̀ wọ́n láwọn ní kí ni kòkòrò orí àkìtàn fi ń mí tẹ́ ẹ bá ti gbà kọ́lá ọlọ́run ni a jẹ́ pé ọlọ́run ń bẹ lórí àkìtàn yìí torí pé mo kàn fún wọn lift ni ààyè ò gbà mí láti ṣàlàyé bọ̀ tí wọ́n rí pé mo kàn kan rọra rẹ́rìn-ín tó ti yé mi ń gbá tí wọ́n sọ ṣùgbọ́n mo rò pé àǹfààní àti ṣàlàyé ẹ̀ fún wọn kò tó nǹkan torí pé bọ́sọ̀ kan ti máa bọ́lẹ̀ kò jìnà mọ́. àwa lè rí nínú wa ẹni tọrọ yìí náà dàrú mọ́ lójú pé tí wọ́n bá ní kò síbi tọ́lọ́wọ́n ọba òsì kí ló tako àgbọ́yé islam nínú yẹn ohun tó tako pọ̀ ẹ wá jẹ́ ká ṣàlàyé ẹ̀ fún wa. ṣe rí pé kò síbi tọ́lọ́wọ́n ọba ò sí yìí àwọn tí wọ́n sọ àníyàn wọn dà ṣùgbọ́n tọ̀ ni nǹkan tí wọ́n fẹ́ sọ ọ̀tọ̀ ni nǹkan tí tó jáde láhùn wọn sì ń túmọ̀ sí ohun táwọn fẹ́ sọ ni pé a lè ríbi kankan ní sánmọ̀ ní àbí nílẹ̀ ni téèyàn ti lè sọ pé òun fẹ́ dá ìjọba tòun ṣe pípa ọlọ́run ọba ò ka níbẹ̀ àbí tó jẹ́ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ń bẹ̀ kí mọ́ ọlọ́run ọba ò ka àbí tó jẹ́ pé ìríran ọlọ́run ọba ò tó ìgbọ́ràn ọlọ́run ọba ò tó nǹkan tí wọ́n mí táwọn bá sọ pé kò síbi tọ́lọ́run ọba ò sí lélẹ́yìí táwọn ìyá wa àbáwọn bàbá wa tó ṣẹ̀wá kalẹ̀ bá ń wí àwa máa ń fún wọn ní excuse wípé bí wọ́n ṣe ń gbọ́ lẹ́nu àwọn àfáà bẹ́ẹ̀ làwọn náà ṣe ń sọ tí wọ́n gbà lérò ó yá wa àwa ò wá gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ wípé kò síbi tọ́lọ́run ọba ò sí torí pé bọ́lọ́hún ṣe júwe ara ẹ̀ ó júwe ara ẹ̀ mọ́bì kan kò júwe ara ẹ̀ mọ́bì kan. nígbà tí quran máa sọ fún wa ó ní arrahman òun ọlọ́run ọba allah lọ́ba oníkẹ́ alẹ́lá arṣi tẹ́wà ó ní ó ràdọ̀gbò àlàáràṣí ọba tó lékè lórí àlàáràṣí kí la pè ní àlàáràṣí aláràṣí bójúṣe ọlọ́run sọlọ́láhùn aláìhùsálàm ṣe ròyìn ẹ̀ fún wa ó ní òun náà ni àga tí ọlọ́run ọba tó jókòó lé lórí ààyè asọ́tòrùlà kò sọ tó jókòó ó ní aláràṣí òun náà ni ààyè tí ọlọ́run ọba ròyìn pé òun rà àdọ̀bò ṣé pé tabatẹ̀ fẹ́ ronú ẹ̀kan ibì kan àá sọ pé orí nǹkan báyìí ló wà wọ́n wá ròyìn aláràṣí yìí ó ní ó gbòòrò débi pé sánmà àtilẹ̀ ò gbà á tó pẹ̀dé káde mọ bí ọlọ́run ọba àlejòọlá ọba tí ń bẹ lórí aláràṣí tó sì ju aláràṣí lọ ká lè wo bóun náà ṣe tó ká fi làákà ìwà píktọ̀ ẹ̀ ṣùgbọ́n gbà tó fẹ́ ròyìn aláràṣí yìí ibo ló sọ pé wà kò sọ pé wà lórí ilẹ̀ kò sọ pé wà lágbede méjì sánmà àtilẹ̀ ó ní fọ́kọ̀ sẹ́mà ìsáàbíà ó ní ó wà lórí sánmọ̀ keje mélòó sì ni sánmọ̀ méje tálára tí ọlọ́run bá wà lórí sánmọ̀ keje ó túmọ̀ sí pé láàrin ilẹ̀ àti sánmọ̀ keje kò síbì kan tá a lè pe ọlọ́run ọba mọ́ pé ibẹ̀ lọ́lọ́run ọba ń bẹ ọlọ́run bá lóhun tí àlárà ṣe bá wà lórí sánmọ̀ keje ọlọ́run fún rẹ̀ wá lékè lórí sánmọ̀ keje àwọn àfáà ní ìtumọ̀ ẹ̀ ni pé ibi tọ́lọ́run ọba ròyìn ara ẹ̀ mọ́pẹ́bẹ̀ lòún wà kò sí nǹkan kan tọ́lọ́run ọba dá tó lékè lórí ọlọ́run ọba tó gbogbo ń tó dá àtàlìjẹ́nà o àtiná o àti ilẹ̀ táwa wà ewu gbogbo ẹ̀ pátá wọ́n wà ń salẹ̀ ni ọlọ́run lékè lórí gbogbo ń tó dá tó èèyàn bá ti lè yè má jì pé ibi tó jìjù tí láàká yìí lè dé bó ṣe lè wù kó jì tó orí gbogbo ń tó dá pátápátá lọ́lọ́run ọba lékèlé ṣùgbọ́n kí ni túmọ̀ lílékè ọlọ́run ọba yìí à sọ wípé pàápàá ọlọ́run the essence of allah zaatu ọlọ́run làwọn afá máa ń pè kí ni zaatu zaatu ni pé pàápàá nǹkan yẹn the essence of that thing fàpèjúwe sè tí n bá mú eré tútù lọ́wọ́ magnet magnet gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ọ́ irin ni tó jẹ́ pé ó lè má ju dédé orí èékánná èèyàn lọ. ṣùgbọ́n ibi tí ọlọ́run ní kóhùn lágbára dé tíri tútù bá wà ní one yard síbi tí magnet wà magnet á máa fa irin yẹn àbẹ́ẹ̀ kọ́ ni. wọ́n ní tá a bá lè píkṣọ̀ bí magnet ṣe máa ń fa irin mọ́ra tí kì í sì ṣe pé magnet yẹn ibi tíri tó ń fa wà ni magnet náà wà magnet wà láàyè tiẹ̀ but tó bá jẹ́ very strong magnet irú yìí tí wọ́n ń lò láwọn port wọ́n fi ń já kọ̀ǹténà tí wọ́n bá ti fi iná sí orí kọ̀ǹténà báyìí irin ló máa magnetize ẹ̀ kí á lift ẹ̀ tí ìṣe kí wọ́n sokùn mọ́ láwọn countries kan wọ́n máa ń lò wọ́n fi ń lift heavy object ibi tí magnet tá à ń sọ yìí tó strong dé odidi kọ̀ǹténà tí ṣìpù ń rù tí wọ́n bá finá sára magnet á wọ́ ọmọ́ra bí ìgbà tí èèyàn ń wọ́ ìṣó ni magnet yóò kúrò láàyè ẹ̀ ṣùgbọ́n gbogbo ohun tó ń jẹ́ agbára tí magnet yìí ní ó kọjá ibi tí magnet yẹn mọ tòtò àwọn bá fẹ́ ròyìn ọlọ́run ọba wípé ibo ni pàápàá ọlọ́run ọba wà á sọ wípé ó lékè lórí gbogbo ẹ̀dá tó dá lórí àláràṣí ẹ̀ ṣùgbọ́n àpèjúwe tá a fi máa wá understand pé kí ni nǹkan táwọn ìyá wa ń sọ táwa sọ pé àkídà ò ní ká sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n a gbọ́ wọn yé táwọn bá ní kò síbi tọ́lọ́wọ́n ọba ò sí ohun tí wọ́n ń sọ ni pé láti orí àlárà ṣiṣẹ́ lọ́hùn wà lọ́hùn kò sí túkan tó fẹ́ pa ní yàrá ẹnìkan nínú tọ́lẹ̀tì ẹnìkan abẹ́ bẹ́ẹ̀dì ẹnìkan tó jẹ́ pé láti ọ̀hún tó wà yẹn tí ò rí tú náà pa kò sí nǹkan táwa ń wí kẹ́tẹ́lẹ́ nínú yàrá ni inú tọ́lẹ̀tì inú olè ni tóun tó ń gbọ́ ògbójú àwa tá à ń sọ lọ kò sì sí nǹkan kan tó ń rú nínú olè dúdú lóru dúdú tọ́lọ́hún ọba ò sì ríran ẹ̀ rí kó tiẹ̀ tó di pé nǹkan ọ̀hún máa rú mi tó ti ń rú. tó táwa bá wá ní à ìyá ibi tọ́lọ́hún ọba ò sí wà o ọlọ́hún ọba ò sí nínú tọ́ílẹ̀tì ọlọ́hún ọba ò sí lábẹ́ bẹ́ẹ̀dì yín torí pé ọba ràkíyà tó ròyìn ara ẹ̀ ó ní àyè àpọ́nlé ló tọ́ sóhun àyè àpọ́nlé wo ló wá tọ́ sí bí àláràṣí ẹ̀ táláràṣí yìí wá lékè lórí gbogbo ohun tó dá pátápátá ká lè mọ ibi tó ròyìn ara ẹ̀ mọ́ làmẹ́bí ṣe ń sọ fún wa pé tóòrù bá dá sí mẹ́ta a máa fẹ́ súnmọ́ yín pẹ́kípẹ́kí á wá sọ̀kalẹ̀ á múra sí ara ẹ̀ láti ibi tó wà lọ́hùn-ún á sọ̀kalẹ̀ wá sí sánmọ́ ọ̀tayé láti wá súnmọ́ yín pẹ́kípẹ́kí ṣùgbọ́n ìtumọ̀ sísọ̀kalẹ̀ ọlọ́run àti sọ a ní kì í ṣe pé ń lo àkàbà kì í ṣe pé nǹkan kan lòun ń tọ̀ wá bó ṣe bá títóbi ọlá ẹ̀ mú ni so anytime tó bá bí wá léèrè wípé kí ni ìtumọ̀ pé ọlọ́run ọba ò sí níbi kíbi táwa ń sọ àwa ṣàlàyé wípé pàápàá ọlọ́run ọba nǹkan máa ń ní pàápàá ó sì máa ń ní ìròyìn wọ́n pèjúwe sí tí n bá ní ọmú lágbájá kí la mọ̀ ní ọmú lágbájá ẹnìkan ni tẹ́gbẹ́ bí mo ṣe dárúkọ yẹn àti píkítọ̀ bó ń sọ̀hún ṣe rí ó jẹ́yàn kúkúrú ni ó jẹ́yàn gíga ni ó lára ni ó pẹ́lẹ́ńgbẹ́ ni pàápàá ó mú lágbájá ni mò ń sọ yẹn kí n bá wá ń ròyìn ó mú lágbájá màá wá ní ó mú lágbájá a máa bínú ìbínú ó mú lágbájá ìròyìn ó mú lágbájá ni ìbínú yẹn gan kọ́ ni ó mú lágbájá ṣé ń gbọ́dọ̀ yíyé tí n bá ní ó mú lágbájá wà very cheerful cheerfulness ìròyìn ó mú lágbájá ni ìyẹn gan-an kọ́ ni ó mú lágbájá ẹni tó wà cheerful àbí tó ń bínú yẹn ẹni tó mọ nǹkan ṣe àbí tí ò mọ ṣe tí mò ń ròyìn ẹ̀ yẹn ìròyìn ó yàtọ̀ sí pàápàá ẹni yẹn tó bẹ́ẹ̀ ni ọlọ́run ọba náà ṣe fẹ́ ká gbọ́ yí pé pàápàá ọlọ́run ọba tó sọ pé wà lórí àláràṣì àwọn ohun tá a wá ń fi ń ròyìn ẹ̀ agbára ẹ̀ ìmọ̀ ẹ̀ ìríran ẹ̀ ó yí gbogbo ohun tọ́lọ́run ọba dá ó yí ipò pátápátá làwọn fi ń ròyìn pé kò síbi tọ́lọ́run ọba ò sí ṣùgbọ́n ọlọ́run ọba kọ́ ló ara ẹ̀ wípé gbogbo àyè pátá lòún wà pẹ̀lú pàápàá òun. àwọn a máa wá gbọ́ nǹkan kan yé nu quran ibi tọ́lọ̀ ti ní máyè fúnnu mi lẹ́jọ́wá sàlásàtún ìlà ọ̀rọ̀ bíìrù. ọlọ́run ní ẹni mẹ́ta kan ò ní wà ń bì kan fún wọn máa jíròrò àfi kọ́lọ́run ọbó jẹ́ ẹnì kẹrin wọn wọn a máa ní ṣé léyìí yóò túmọ̀ sí pé lóòótọ́ lóòótọ́ ọlọ́run wà láàrin àwọn tó ń jíròrò wọn. tán bá wá bí wá bẹ́ẹ̀ àwọn máa wá fèsì pé rárá wíwà ń bẹ ọlọ́run tí àyà yìí ń sọ ni pé ìmọ̀ ọlọ́run wà pẹ̀lú wọn kò sí nǹkan kan tí wọ́n ń sọ tó ṣẹ̀yìn ọlọ́run agbára ọlọ́run wà pẹ̀lú wọn tí wọ́n sì máa ṣí wípé ẹnìkan ti ṣì kẹrin àwọn ọlọ́run ọba ni kò túmọ̀ sí pé ràtíyà sọ̀kalẹ̀ látòrí àga àlára jù ó wá jókòó tì wọ́n ṣùgbọ́n pé gbogbo ohun tó èèyàn fi nímọ̀ ti lọ pátá ọlọ́run ọba ni ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹjọ́ ṣá yé dáadáa tó àwọn ò ní bá wọn sọ kọ́lọ́run wà nù tọ́ílẹ̀tì àní bá wọn sọ kọ́lọ́run wà lábẹ́ bẹ́ẹ̀dì ẹnìkan abẹ́ bàtà ẹnìkan ọlọ́run wà ń bẹ̀ torí ìtumọ̀ pé allah is everywhere ìtumọ̀ ẹ̀ nìyẹn wọ́n wá jẹ́ kó wa wípé ìgbàgbọ́ pé ọlọ́run wà ní everywhere yìí ó kó wọ mùsùlùmí lẹ́mìí ni kò ńlá fún rẹ̀ kọ́ ló fi kọ́ wa torí pé tá a bá ti ń bá wọn tí kì í ṣe mùsùlùmí lò ìkọ̀ọ̀kan àwọn àdìtọ́kàn wọn yóò máa kó bá wa táwọn ní mọ̀ pé ewu ni òun ló máa ń fà á nu wa ara àwọn pàǹtí tó máa ń kó síyàn lórí tíyàn bá ti ń bá wọn tí kì í ṣe mùsùlùmí lò lélẹ́yìí wọ́n ní bẹ́ẹ̀ náà ni èrò pé ibikíbi lọ́lọ́run wà yìí ó kó wọ mùsùlùmí lágbárí ni òjíṣẹ́ ńlá kọ́ ló jíṣẹ́ fún wa bẹ́ẹ̀ nínú tí wọ́n ti ṣẹ̀rí a lè mọ̀ pé òjíṣẹ́ ńlá ò kọ́ wọn sọ̀hábà bẹ́ẹ̀ òun ni hadith tó wáyé nu sahih muslim wípé ẹrúbìnrin kan wọ́n ní ọ̀gá ẹ̀ ṣẹ́ àná ah, ó ṣe ọ̀gá ẹ̀ ọ̀gá yìí wá bínú fọ létí òjíṣẹ́ ńlá sì ti jẹ́ kó yí àwọn sọ̀hábà yìí pé gbogbo ẹni bá fi àìtọ́jẹ nìkan ń yà kóun náà múra àyálẹ̀ níwájú ọlọ́run pé ẹni tá a fìyà jẹ yóò gbà ọ̀rọ̀ tó bá déwájú ọlọ́run gbígbọ́n rèé wá ṣe sọ̀hábì yìí pé a ah, òun ò ní fẹ́ lọ pàdé ọlọ́run pẹ̀lú pé ẹrù kan ń bẹ lórí òun tóun ó san kí ni kóun ṣe ó lóun wá rò pé kóun tú ẹrú yìí sílẹ̀ láti fi wá ìyọnu ọlọ́run ànábì wa ní ṣe sùúrù ká kọ́kọ́ confam pé ṣé mùsùlùmá lẹ́nu tó fẹ́ túlẹ̀ kí lànábì wa bí wọn lànábì wa pè pé ìwọ ẹrú ẹrúbìnrin ọlọ́run ibo lọlọ́run ọba wà kí lárábìnrin yẹn sọ àtàtìkà hadith yẹn wọn ló sọ pé kìsìtàmà ó ní ọlọ́run ọba bẹ́ẹ̀ sọmọ ẹ lọ́wọ́ nù sọ́hìn muslim kò sọ pé lọ́wọ́ bá ń bẹ ní ibikíbi ó lọ́wọ́ bá ń bẹ ní sánmọ̀ anabi ni taale mi tí mò ń bẹ sọ̀rọ̀ yìí ó ló jíṣẹ́ ọlọ́run ni ẹ anabi wa sọ fún sàábì pé tuulẹ̀ onígbàgbọ́ ni. ká lè pé bí máa sọ pé ibikíbi lọ́wọ́n bá wà yìí ó sá wọnú islam ni kò tí nínú ìpìlẹ̀ tí ọlọ́run ọba ní ká anabi fi jíṣẹ́ fún wa. tuntun bá wá bí wá ikẹ́yìn tẹ lọ́lọ́run ò sí níbì ṣèjọba kan ló ń dá ṣe níbi tọ́lọ́hún ò sí àwa dáhùn pé rárá gbogbo ẹ̀ pátá ìjọba ọlọ́run ni àwa gbọ́ tí ẹ máa ń sọ ní èdè yorùbá wọn á ní etí ọba ńlé etí ọba lóko àyẹ́bẹ̀ẹ́kọ́ ni ọba ò bá yín gbóko ṣùgbọ́n gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìlú ọba láwọn ìránṣẹ́ ó sì létí lóko tó yẹ pé tó bá ti ń ṣẹlẹ̀ wọ́n ti ń lọ jíṣẹ́ fún un ṣùgbọ́n ọlọ́run ọba gàtíyà òun ò tiẹ̀ nídìí kẹnikẹ́ni wá jíṣẹ́ fún un ó ṣe ń ṣẹlẹ̀ ló ti ń gbọ́ ló ti ń rí ló ti ń mọ̀ ọ́ eléyìí náà ni àwọn gbà lérò tí wọ́n wá ń gbé kalẹ̀ nígbé kalẹ̀ tí ò bá àkídà mú tí wọ́n fi ń sọ pé ibikíbi ni ọlọ́run ọba wà rárá ààyè tó jẹ́ ààyè àpọ́nlé jù lọ́lọ́run ọba wà ẹ̀yin náà sì mọ̀ tẹ́ ẹ bá pera ń jẹ pé ṣe mítìn àwọn tó jẹ́ ni àpọ́nlé nu ibùdó máa ń tò wọ́n sí high table àbẹ́ ẹ̀kọ́ ni ibo wá ni high table ń tọ́lọ́run ọba dá ó lékè lórí gbogbo ń tó dá ni téèyàn bá ti ń wà lábẹ́ nǹkan kan nǹkan òun ti ju èèyàn lọ bó ṣe rí nìyẹn tó ọlọ́run ò tó rẹ̀ sábẹ́ nǹkan tó dá ó tó rẹ̀ lékè gbogbo ohun tó dá ni tó ká máa gbọ́ yí pé aláràṣẹ ọlọ́run ọba lékè ọlọ́run tún wá lékè aláràṣẹ ọ̀hún ṣùgbọ́n níbi tó wà yẹn o ibikíbi mìmọ́ ẹ̀ ìríran ẹ̀ ìgbọ́ràn ẹ̀ ibẹ̀ ló dé eléyìí téèyàn ò bá gbọ́ yé a jẹ́ pé ó ń jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ó ní àdìsọ́kàn tó jẹ́ àdìsọ́kàn kúfùr àdìsọ́kàn àwọn kèfèrí kò tí ì sọ́ di kèfèrí o ó dìgbà tá a bá ṣàlàyé fún un bó ṣe yẹ kó yé e tó bá wá takú pé òun ò gbà pẹ̀lú gbogbo ẹ̀rí tó wáyé nu quran pẹ̀lú gbogbo ẹ̀rí tó wáyé nu hadith tọ́lọ́hún fi ń júwe pé sọ́mọ lòún wà àmẹ́bí ní irhamu manfil ard yarhamu fún manfil sama ẹ̀ ṣàánú fẹ́ntọ́ wà lórí wà ń sánmọ̀ kó sànú fẹ́yìn náà gbogbo bí tọ́lọ̀ ti ń ju ẹ̀rẹ̀ rí pé ó ń ju ẹ̀rẹ̀ mọ́ sánmọ̀ sánmọ̀ sánmọ̀ so láti ní tí wọ́n bá níbo ni ràtíyà wà bó ni pàápàá ọlọ́run bá wà ó lékè lórí sánmọ̀ ṣùgbọ́n tí wọ́n bá bí wá pé agbára ẹ̀ ń kọ́ kò síbi tágbára ẹ̀ ò ká wọ́n wá nígbà tá a sọ pé lẹ́sẹ̀ kẹ́mísìlì yìí ṣe ayé láàfin ìdáàtì yìí wọ́n láàfin ìtìfàtì yìí ohun táwọn agbàlérò pẹ̀lú ẹ̀ ni pé pàápàá ọlọ́run kò sí rú bẹ́ẹ̀ náà ni ìròyìn ọlọ́run kò sírú ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ vat pàápàá lè jọra ẹsẹ̀nsì nǹkan lè jọra póòlù kan ni mo fẹ̀yìntì yìí ẹ rí àtòun àtẹlẹ́yìí a lè ṣì wọ́n mú fúnra wọn àtẹ̀kọ́ tí wọ́n bá kéǹjẹ kẹ́ tó dé mẹ́kálkọ̀ kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ fi dámọ̀ pé nǹkan tó wà ń bí tẹ́lẹ̀ ni wọ́n pààrọ̀ sọ́hun yẹn pàápàá wọn jọra nìyẹn báwa ṣe jẹ́ human being pàápàá wa lè jọra torí pé tá a bá wò yìí mo lórí mo lápá mo lẹ́sẹ̀ mo lọ́kàn mo létí gbogbo ẹ̀ náà ni. ó wá ní ṣùgbọ́n allah subhanahu wa ta'ala pàápàá tiẹ̀ kò ní àfiwé. tẹ́lifọ̀dì bá ń imagine pé bákan lọ́lọ́wọ́n bá rí gbogbo ń tó ń imagine yẹn pé ó tiẹ̀ lè imagine pé bákan lórí ìyẹn gan ti jù pé kì í ṣọlọ́wọ́n bá lo imagine. torí if you can picture anything tọ́lọ́run sì lóhun ò jọ nǹkan kan nǹkan tó picture yẹn kì í ṣe ọlọ́run ibẹ̀ lèèyàn á ti kọ́kọ́ mọ̀ pé àwọn nàṣọ́ra rìn dè torí ńgbà míì ẹ̀rí pósítà wọ́n á ya jésù síbi kan wọ́n á wá ya bàbá onírun gbọ̀n funfun kan á wá ní ojú kan láàrin ikùn báyìí nígbà tí kan nu wọn fẹ́ ròyìn ẹ̀ ó ní arúgbó ọjọ́ afojú kan rí gbogbo ayé ọlọ́run ló ń rí fáàbí yẹn o àwọn ọmọbi tọ́lọ́run ti ròyìn ara ẹ̀ báyìí so àwọn ni wọ́n imagine wípé ọlọ́run ọba ń kọ́ bàbá arúgbó kan ni ó ní irungbọ̀n funfun ó sì ní ojú kan ṣoṣo ojú yẹn inú kun ẹ̀ báyìí ló wà wàláhì tààlọ́láhùn àmà ìsìnkún ọlọ́run ọba lékè ó sì mọ́ tónítóní kúrò nínú tí wọ́n fi ń ròyìn. tó ta bá kọ́kọ́ gbọ́yé pé vàtíyà pàápàá ọlọ́run kò láti wé àmọ̀ pé gbogbo nǹkan tá a bá ń imagine imagination tiwa ni ọlọ́run ọba ò rí bẹ́ẹ̀. báwo ló ṣe rí wàláhì not a single soul tọ́lọ́hún ọba dá ló lè ròyìn bó ṣe rí tí kì í bá ṣe pé ó fi àwọn ìròyìn kan ó fi ránṣẹ́ sí wa nípa ara ẹ̀. bó ṣe wá rí gan-an nípa apẹ́ ẹ̀ ó dijọ́ tọ́lọ́hún bá ní kárí àlùjẹ́nàwọ̀ tó wá ṣí gàgà tó ń bẹ láàrin àwa àtòun ká tó mọ bó ṣe rí ṣùgbọ́n ìròyìn bíbà tí a ó fi àwọn kọ̀ọ̀kan nínú àwọn ìròyìn yìí ó fi ran aṣíwájú ẹ̀dá ó fi ran sí wa. nínú tó wá sọ nípa rẹ̀ ni wípé gbogbo ohun tí ojú máa ń rí tí máa dùn mọ́ ojú kómi máa ń máa dùn látara ẹ̀ bíi kíni tọkùnrin bá rí obìnrin tó rẹwà ẹ̀mí a máa máa dùn tóbìnrin bá rí ọkùnrin tó handsome ẹ̀mí a máa máa dùn òjíṣẹ́ ńlá ń ròyìn wípé tẹ́ ẹ bá wà àlùjẹ́nà tán gbogbo nǹkan tó ń jẹ́ sábàbí adùn tẹ́mi máa ń mọ̀ bóyá oúnjẹ kan tẹ́yìn imagine pé tẹ rírú ẹ̀jẹ̀ tipa yín oka ká láyé ni bóyá rú ilé kan tó wà so comfortable jẹ́ pé ipa yín oka ni gbogbo nǹkan tó jẹ́ sábàbí adùn yìí tọ́lọ́hún lòun yọ̀ǹda fún yín ibi tẹ́ ẹ máa wá mọ adùn ọ̀hún dé ẹ ní ẹ báyìí májì pé nǹkan kan tó ń bẹ tó tún ní adùn ju nǹkan tọ́lọ́hún ti pé ìjádùn kan tó ń bẹ tẹ́ ẹ wá ní ah we are satisfied kò sẹ́dá kan láyé bí level of comfort ẹ ṣe lè tó tá a lè bí lèrè tó lòun tó a satisfied ẹni tí wọ́n pè ní number one billionaire lágbàáyé tẹ́ ẹ bá bí lèrè ó ní level comfort kan tó tó ń lé tó ju èyí tó ti ní lọ ibi tọ́lọ́ ńlá ti máa yó ọgbà àjẹrà àjẹlẹ̀ ni ó wá ní lẹ́yìn tẹ́ ẹ ti wá yó yìí òun fúnra òun lòun wà á bí yín pé ẹ̀yin ọmọ àjẹlẹ̀ ṣé ẹ ti yó ẹ wàá dáhùn pa ti yó a ti rí gbogbo ohun tí ń jẹ́ adùn àwa dání pé adùn kan ń bẹ tó ju eléyìí lọ o ó ní ọlọ́run ó wàá ṣí gàgà á wàá rí ọlọ́run ọba pẹ̀lú ojú wa yìí bá a ṣe máa ń rí òṣùpá ní sánmọ̀ kọ́lọ̀ má ṣe ilé ìwé ẹnìkọ̀ọ̀kan wa so tí wọ́n bá ní zàtí ọlọ́run àti gbọ́yé pé nǹkan tí a mí ń bà ẹ̀ zàtí à ní pé pàápàá ẹ̀ kò fi jọ ẹnìkankan ìròyìn ẹ̀ kò fi jọ ẹnìkankan kí wá ní ìròyìn tí n bá ní pàápàá bọ́ọ̀lù yìí òun rèé òun ni mo dìmú yìí pàápàá ẹ̀ ni mo dìmú yìí ṣùgbọ́n kí ni ìròyìn ẹ̀ màá ní ó ga àbí gíga yẹn kọ́ ni pole ìròyìn pole ni kóńdì màá ní kọ́lọ̀ ẹ̀ brown brownness yẹn kọ́ ni pole ìròyìn pole ni tó ti yé wá ń sìn màá ní ó slim kò sanra slimness yẹn kọ́ ni pole ìròyìn pole ni àṣé bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n ọba náà wá ní pàápàá ó sì ní ròyìn tá a bá ní àgọ́fúrù ọba tí máa ṣe ni láàánú ìròyìn ọlọ́run ni tá a bá ní alimontakim ọba tí máa gbẹ̀sán lọ́wọ́ àwọn tí ń bá ń bínú sí ìròyìn ọlọ́run ọba ni alimuhi ọba tí máa sọ dààyè sísọ ní dààyè ìròyìn ọlọ́run ni ìyẹn gan kọ́ ni pàpà ọlọ́run so wọ́n wá ní bọ́lọ́run ṣe jẹ́ àṣo nínú pàápàá ẹ̀ bẹ́ẹ̀ náà ló jáṣo nínú ìròyìn ẹ̀ ìròyìn tí ẹ̀ ò jọ tẹnikẹ́ni àgbọ́yé péròyìn ẹ̀ ò jọ tẹnikẹ́ni yìí amẹ́nuba díẹ̀ lọ́sẹ̀ tó lọ wípé gbólóhùn a máa jọra ṣùgbọ́n táwọn gbólóhùn yìí dì sínú ó yàtọ̀ fúnra wọn àwa náà máa ń ròyìn pé ẹnìkan láàánú ah, lágbájá wọ lọ síwájú àti tí ò bá lówó lọ́wọ́ aláàánú ni àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n a lè fi àánú ọlọ́run ọlọ́run ọba náà ròyìn ààrẹ ó ní aláàánú lòun àrọ̀kù gbólóhùn ló jọra o àánú yàtọ̀ sáànú tó wọ́n ní ọlọ́run yàtọ̀ sí wa nígbà àtìyà ẹ̀ ó tún yàtọ̀ sí wa níròyìn ẹ̀ àwa là ń gbọ́ràn olóhùn náà ń gbọ́ràn ṣùgbọ́n ìgbọ́ tòun ó yàtọ̀ sí ti kúrò ń bẹ̀ àwọn ò gbọ́rọ̀ mọ́ ti kúrò ń títí tílẹ̀ bá ti kú àwọn ò ríran mọ́ àbẹ́ẹ̀kọ́ ni kódà bí ètò ẹ̀kú sábà ti mú ọwọ́ ní òkùnkùn tí ò sí mọ́lẹ̀ ń bẹ̀ àwọn ò ríran mọ́ ọlọ́run ọba ń ríran tí ó sì ní ìgbẹ́yìn ojú kò ní ìdí kí wọ́n tẹná sí nǹkan kó tó rí a máa wá dáhùn wípé ìròyìn tá a fi ń ro ọlọ́run ọba ó lóhùn ẹ lè jọ yìí tá a fi ń ro tẹ̀dá ṣùgbọ́n àdìsínú ẹ̀ ó yàtọ̀ ọlọ́run gbọ́ràn ìgbọ́ràn tọ́lọ́run yàtọ̀ sí tiwa ó ń ríran ríran tí ẹ yàtọ̀ sí tiwa aláàánú ni àwa bá a bá ṣe ni láàánú tó bá fi irun tí ò yẹ kó fi sánsan fún wa àní ṣèmí mọ̀ ẹ̀dẹ́ẹ̀kọ́ ó lè gbẹ́gbẹ́ ẹ̀ gan lọ́wọ́ àti àwa lékún àánú ẹ̀ lórí ẹrú torí pé àánú tiẹ̀ kì í ṣe pé yín ti ń bèrè nǹkan kan lọ́wọ́ wa táwa bá ṣe é lọ́pọ̀ ìgbà fi ń bèrè nǹkan kan ni tẹ́ńtà ṣépò bá ti mọ ore ìdàkejì ní òrì ọlọ́run ò rí bẹ́ẹ̀ ọlọ́run á máa wò wá ran á sì máa ṣe dáadáa yẹn káfí yẹn mọ̀ yí pé ó ṣe jẹ́ unique nínú essence nínú ràtíyẹ̀ ó unique nínú ìròyìn ẹ̀. wọ́n wá ní wọ̀lá sí àfààní yìí bẹ́ẹ̀ náà ló tún wá unique nínú ìṣe ẹ̀. kí ni ìtumọ̀ uniqueness dídáṣo nínú ìṣe ẹ̀ òun rèé? táwọn bá fẹ́ sọ̀kalẹ̀ láti ibi tó ga kò sí ni a ń láti wá nǹkan fi ti sẹ̀ tá a bá ní fi nǹkan títẹ̀ àfi ká dàbí ẹyẹ tí wọ́n pé ó ní ìyẹn tó lè fi fò wálẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá sọ̀kalẹ̀ bó ṣe ròyìn bóun máa ń sọ̀kalẹ̀ tóun bá ti dá sí mẹ́ta tá a bá wá ń béèrè pé kí ló ń tọ̀ wálẹ̀ ajẹ́pẹ́ kí o a ti ń fi èrò tẹ̀dá àti fi ń rò ó èrò kúfùrù nìyẹn a gbọ́dọ̀ fèrò tẹ̀dá rò ó sísọ̀kalẹ̀ tiẹ̀ ó yàtọ̀ sí sísọ̀kalẹ̀ ẹnikẹ́ni nínú tó dá so ìtumọ̀ pé ọlọ́run ọba jáṣo nínú vàásì ẹ̀ ó jáṣo nínú ìròyìn ẹ̀ ó jáṣo nínú ìṣe ẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn ọba tí máa fúnni lọ́mọ lọ́lọ́run ọba a lè dáhùn pé ọkọ ẹnì kọ̀ọ̀kan wa náà fún lọ́mọ ṣùgbọ́n kọ́kọ́ ẹni tó fúnni lọ́mọ ó láwọn eré kan tá a ṣe ó láwọn nǹkan kan tá a lọ ṣe tó jẹ́ pé táwọn nǹkan ọ̀hún ò bá wáyé ọmọ ò ní wáyé fífúnni lọ́mọ ọtọ́ lọ́hùn kò gbà bẹ́ẹ̀ lọ wí bẹ́ẹ̀ tó sì máa jẹ́ bẹ́ẹ̀ náà ni so a ń láti gbọ́yé wípé nínú ìṣe ẹ̀ kò láti wé nínú ìròyìn ẹ̀ kò láti wé bó ṣe jẹ́ pé nínú gàtí ẹ̀ náà kò láti wé. wọ́lákínà lọ́fọ́t ṣe fọ́sọ́rọ̀ fi kàlámì náà lọ́fọ́n mùtúmẹ́lẹ̀ yòròdù pìlmà sọ̀hìn. وهو نقاط القرآن ودل عليه العقل وني أونتان لاتي مو أونان إيه بلون لجرا ìtumọ̀ àwọn gbólóhùn yìí ó yàtọ̀ púpọ̀. wọ́n wá ní àwọn kan wà tí wọ́n fi àkídà pa níbi ìròyìn ọlọ́run yìí. kí ni ìtumọ̀ pé kí wọ́n fàdí àkídà pa ni pé wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ gbọ́ yé ṣùgbọ́n wọ́n gbọ́ yé sọ́nà tó gun. àwọn kan à ń pè wọ́n ní almuhatsila almuhatsila àwọn làwọn tó jẹ́ pé nígbà tí wọ́n wo àwọn ìròyìn ọlọ́run wọ́n sì gbọ́ wípé ọlọ́run lòun ò jọ ẹnìkẹ́ni ṣùgbọ́n ròyìn ara pé òun a máa gbọ́rọ̀ òun a máa rí ohunkóhun wọ́n wá wò wípé ah tá a bá ń ròyìn ọlọ́run pé ó ń gbọ́rọ̀ a ti ń sọ pé ó létí nìyẹn tá a bá sọ pé ó ń sọ̀kalẹ̀ a ti ń sọ pé ó ń pọ̀ nǹkan wálẹ̀ nìyẹn àwọn eléyìí kọ̀ràn tí wọ́n wá ṣe àlàyé ẹ̀ bá wa ṣe ṣe yìí wípé gbólóhùn ló jọra o ní táwọn gbólóhùn yìí dì sínú yàtọ̀ àwọn wá ní rárá gbogbo bí tá a bá ti wá rí àyà quran tó bá ti ń sọ nǹkan kan nípa ọlọ́run tó fẹ́ jọ tẹ̀dá àwọn ò ní tu nítù tí gbólóhùn yẹn yẹ kó túmọ̀ sí ibi tí wọ́n bá ti ní ọlọ́run ọba ní àwọn kan wọn ò ní rí ojú ọlá òun lọ́jọ́ àjíǹde wọn ò ní tu sí ojú ibi tó ti ń sọ pé ọwọ́ òun wà ó lépè lórí ọwọ́ ẹnìkan wọn ò ní tu sọ́wọ́ wọn nítorí pé táwọn bá ti ń pe ọwọ́ mọ́ lọ́hùn àwọn ti ń fi ọlọ́run ọba wé ẹ̀dá torí pé ẹ̀dá ní máa lọ́wọ́ àwọn wọ̀nyí là ń pè ní mọ̀hápítélà kí lè túmọ̀ mọ̀hápítélà àwọn tí ó ń já ìròyìn kúrò lára ọlọ́run tó túmọ̀ sí pé ohun tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ àwọn wá já kúrò lára ọlọ́run kí làníyàn wọn tí wọ́n ti ń já kúrò àníyàn wọn náà ni pé àwọn fẹ́ fọba ògo mọ́ tí òfin ní jọ nǹkan kan nínú nǹkan dá ẹ rí i pé àníyàn yẹn dáa ṣùgbọ́n bó ṣe lè rò káníyàn dáa tó téèyàn bá tọ ojú ọ̀nà tá ànábẹ́là sílẹ̀ wọ̀láhì ó máa mórí wọgbó. tó àwọn tí wọ́n ṣe léyìí pẹ̀lú fún àwọn fẹ́ fọ ọlọ́run ọba mọ́ kó má bàa jọ nǹkan kan nínú ẹ̀dá ẹ̀ wọ́n wá ní táwọn ò fi pọ̀ mọ́ ni pé gbogbo bí tó bá ti ròyìn rẹ̀ tí ròyìn yẹn bá ti ń jọrú ń tẹ̀dá náà ní àwọn ò ní fi rò ó tó àwọn ò ní sọpọ́ lọ́hùn lọ́wọ́ àwọn ò sọpọ́ lọ́hùn ọba lójú ó sì fojú ròyìn rẹ̀ ó fọwọ́ ròyìn ó fọwọ́ ròyìn rẹ̀ ìjọ wọn pọ́ lọ́dún kúrò àbí ògbólókù rọ̀ àwọn ni wọ́n ń pè ní àlùmọ́ àpélà tó a gbọ́dọ̀ jọ wọn àwọn ò dáhùn pé sópẹ́rẹ́ lólójú olójú náà ni tí wọ́n bá wá bí wá léèrè báwo lójú ẹ̀ ṣe wá rí báwo lọ́wọ́ ẹ̀ ṣe rí àáwọ̀ á sọ pé bó bá ṣe bá ti tóbi ọlọ́run ọba mu kò ròyìn bọ́wọ́ òun ṣe rí kò ròyìn bójú òun ṣe rí fẹ́nikẹ́ni a sì gbọ́dọ̀ wá ìmájì pé bí tẹ̀dá tó dá ṣe rí bẹ́ẹ̀ náà ní tiẹ̀ gbọ́dọ̀ yí. so ká di gbólóhùn yẹn mú àwọn tá à ń pè ní mọ̀ápílà àwọn ni àwọn tó jẹ́ pé ràtíyà ọlọ́run yóò ṣe iyèméjì nípa ẹ̀ gbà pé ràtíyà ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n àwọn ìròyìn ọlọ́run tọ́lọ́run ti ròyìn ara ẹ̀ nínú quran àbínú hadith anabi látara kí wọ́n fẹ́ fọlọ́run ọba mọ́ wọ́n dì náà yẹ wọ́n láwọn ò ní tu kí n tó yẹ kó túmọ̀ sí ṣíṣe léyìí ìṣe kófòrò ni. bẹ́ẹ̀ náà la rí àwọn kan àwọn tá à ń pè ní alimusẹ́ bíhà àwọn ní tó bá ti fọwọ́ ròyìn ara ẹ̀ àwọn sì mọ nǹkan tọ́wọ́ túmọ̀ sí. Si tó bá ti fi gbígbọ́rọ̀ sọ̀rọ̀ ìròyìn ara ẹ̀ àwọn ọmọ nǹkan tí gbígbọ́rọ̀ túmọ̀ sí tó bá ti fi wíwà níbi kíbi ìròyìn ara ẹ̀ àwọn ọmọ nǹkan tó túmọ̀ sí a jẹ́ pé ó ń bẹ́ ń bẹ̀ lóòótọ́ nìyẹn èyí tó pọ̀ nínú àwọn tí wọ́n ṣe léyìí fúnfí ni wọ́n jẹ́ àlùmọ̀ṣẹ́bíhà àwọn tó jẹ́ pé wọ́n ń fi ọlọ́run ọba wọ́n fi ń wé ẹ̀dá ẹ̀ tó já nínú ẹ̀ eh, èyí tó pọ̀ nínú àwọn ìgbàgbọ́ tí wọ́n ní wọ́n mú látara àwọn ìjọ kèsèrí kan tó jẹ́ pé àwọn náà láwọn gba islam fún àwọn àdìsọ́kàn tí wọ́n ní nínú kúfù wọn lọ́hùn tí wọ́n tó wá sínú islam àwọn àdìsọ́kàn yóò kúrò lẹ́nu wọn. ló ti jẹ́ wípé àwọn tí ọlọ́run bá fi ròyìn ara ẹ̀ yìí àwọn a máa tú délẹ̀ kọjá bọ́lọ́run ọba ṣe ní kànábì òtún fún wa látara pé ìwọ́n á fẹ́ tu délẹ̀ á fún kúrú torí pé iye ọmọlúwàbí náà ni pé kó ròyìn ọlọ́run nípa bọ́lọ́run ṣe ròyìn ara ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ á lóun fẹ́ pọ́n ọlọ́run ọba lé ni ẹ̀tẹ́ ni ó fi gbà àbùkù ni ó fi gbà. sọta bá ń ròyìn ọlọ́run ọba ó túmọ̀ sí pé báńdírì náà ni pé ohun tó fi ròyìn ara ẹ̀ tó jíṣẹ́ ọlọ́run fi júwe nìkan náà ní ká fi júwe a gbọdọ̀ já ìròyìn ẹ̀ lára torí pé à ń páyà kó má jọ ẹ̀dá a sì gbọdọ̀ tú ìròyìn yẹn kọjá bá nàbì ṣe tó fẹ́ ni ká má bàa tún kú sínú sínú kúfù. wọ́n wá ní rọ́dà alẹ́nufa almuhabila fọmọ̀njàlá sifat alkhalẹ̀ مثل صفات المخلوق فهو المشبه المبطل المذموم ومن àwọn tí wọ́n ní àwọn fẹ́ dá àwọn tí ń fi ọlọ́run ọba wé ẹ̀dá lóhùn ṣùgbọ́n tí wọ́n sọ ojú ọ̀nà tànàbí láàlẹ̀ àwọn ni wọ́n tún kú sínú kúfù kúfù làwọn fẹ́ correct táwọn náà kú sínú kúfù wọ́n láwọn kan ń ròyìn ọlọ́run wọ́n lọ́lọ́run ọba bímọ wọ́n ń ròyìn ọlọ́run wọ́n lọ́lọ́run ọba ń wà níjòkó àwọn wọ́n ń ròyìn ọlọ́run wọ́n ló lọ́wọ́ ó lójú ó nígbà àwọn wá fẹ́ fọlọ́wọ́n ọba zà sí àwọn pé kò rí bẹ́ẹ̀ o ọba yóò ṣe é fi wé nǹkan kí nǹkan kí nǹkan torí ẹ̀ gbogbo ohun tọ́lọ́run gan wá fi ròyìn ara ẹ̀ àwọn gan wá ní kò exist so wọ́n sá fún kúfùrù wọ́n kó sínú kúfùrù ni àwọn áàlù súnà wọ̀l jamaà àwọn wá ní rárá àní mọ́lọ́wọ́n ọba jẹun tọ́lọ́run ní kó wá fi rẹ̀ mọ̀ wá lọ èyí tá nẹ́ẹ̀dì bá fi ròyìn ẹ̀ náà láà fi ròyìn ẹ̀ mọ́ èyí tí ò bá fi ròyìn ẹ̀ tí wọ́n bá bi wá pé kí làlàyé ẹ̀ á dáhùn pé allahu alam imam malik rahmanulah wọ́n ní àwọn kan wá sí agbo ẹ̀ tí wọ́n wá ṣèbéèrè nínú àwọn ta ni wọ́n kó sí kúfùrù yìí wọ́n ní wọ́n bi léèrè wípé ṣóòótọ́ ni wípé ọlọ́run ọba ń bẹ lórí àlárà sí ó ní bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀rí wo ó ní pẹ̀lú ẹ̀rí pé ó fi àlárà sí ròyìn ara ẹ̀ wọ́n wá bí léèrè pé báwo ló ṣe wà lórí àláràṣí ó ní alkaitia mẹjọbùlà bó ṣe wà lórí ẹ̀rù yẹ wa ó fẹ̀yìn tì ní ó dùbúlẹ̀ ni èyí tó bá títóbi ọlẹ́ẹ̀mú náà ni ó máa jẹ ṣùgbọ́n ńgbà tí ò bá ti fi mọ̀ wá ọlọ́run ò sì ní ká wa kiri ìyẹn ò sì dígbàgbọ́ tá a ní sọ́lọ́run ọba kò dé lọ́wọ́ bá a ṣe fẹ́ kí mùsùlùmí orí lélẹ̀ yìí tá a bá ti ń kó sínú àlàyé tí kì í ṣe bá a rẹ́rìn fún a sínú kúfù tá a bá wá fẹ́ pé àwọn àlàyé details ẹ̀ tá a bá wá ní nǹkan yẹn rẹ̀ gist àtúntò sínú kúfù à nítorí fáàmù àlàyé bó ṣe rí bó ṣe wà lórí àláràṣì káwá ní àdéhùn àláràṣì rárá a ti ń fi ọpọlọ wá wọn bọ́rọ̀ ọlọ́wọ́n bá ṣe ńlá tìmọ̀ nìyẹn ṣùgbọ́n ká sọ ọ́ níbà bó ṣe ti mọ̀ wá mọ́ náà. bákan náà wọ́n ní. lẹ́yìn tí àfa ti ṣàlàyé láàrin àwọn ọmọ apílà àwọn tó ń já ìròyìn kúrò lára ọlọ́run àti àwọn mùsẹ́bíhà àwọn tó ń fi ọlọ́run ọba wé ẹ̀dá ó wá fi gbólóhùn kan kún un ó ní alàbdùmọ̀ sófin bí hadhihi sifat ولازم هذا القول أنه ولازم هذا القول أنه يقال له حي عليم قدير لأن العبد يسمى بهذه الأسماء وكذا كلامه وسمعه وبصره وهم يوافقون أهل السنة على أنه موجود عليم قدير وني نشكي أوتي àwọn tí wọ́n sọ yí pé àwọn ò ní ti àwọn ìròyìn kan tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ rò ó torí pé yóò máa fẹ́ mú àwọn fi ọlọ́run ọba wé ẹ̀dá ohun tí wọ́n kó sí wọ́n ń takora wọn tí wọ́n bá sọ yí pé àwọn gba nǹkan kan gbọ́ nípa ọlọ́run tó sì jẹ́ pé nǹkan tí wọ́n gbàgbọ́ nípa ọlọ́run ọba yìí arírú ẹ̀ náà nínú ta fi ń ròyìn ẹ̀dá apá wa mú àpèjúwe kan wa ó ní jábẹ̀r rọ̀bíàláhu anhu ó ní kánà rasulillah yóò alimuna istikhara fil umuri kulliha ó ní òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa a máa kọ́ wa ní bá ṣe ṣe istikhara istikhara òun náà ni àdúrà tá a máa ń ṣe láti fi wá ìtọ́sọ́nà ọlọ́run tá a bá fẹ́ dáwọ́ lé ohunkóhun kì í ṣe tá a bá fẹ́ ṣe nìka nìkan marriage nìkan kọ́ ló wà fún a fẹ́ dọ́wọ́ lóòrò ṣíṣe àwọn ibi tí ó yọrí sí ṣé ká gba ṣọ́ọ̀bù yìí àbí ká má gbà á a máa ń ṣe é tẹ̀kọ́rà fún a fẹ́ rìnrìn àjò àmọ́ bí ó ṣe rí ṣé ká lọ ṣé ká má lọ a máa ń ṣe é tẹ̀kọ́rà fún gbogbo ń tá bá ti fẹ́ ṣe tí kì í bá ti ṣe ọ̀ràn yàn tí kì í sì ṣe ìwọ̀ a lè ṣe é tẹ̀kọ́rà fún ó ní ànábì máa wá ń kọ́ wa wípé sẹ́nikẹ́ni yín bá fẹ́ ṣe ohunkóhun o kó yan rákà méjì kó wá sọ báyìí pé aláhùnmá iní àtẹ̀kí rúkẹ̀bì ìlmík kó wá bẹ ọlọ́run ọba yìí pé ìwọ ọlọ́run mo tọrọ nínú ìmọ̀ rẹ pé kó o wa ń pe àkíyèsí sí pé tá a bá gbà yìí pé ọlọ́run ọba nímọ̀ àwọn tí wọ́n ti sọ pé àwọn ò ní fi nǹkan kan tó jẹ́ tẹ̀dárò yan ọlọ́run yìí àwọn náà gbà wípé ká ṣe àdúrà ìsìkọrọ àwọn àfáà wa ń dáhùn wípé wọn ń takora wọn sọdá náà ń ṣàdúrà yìí pé ìwọ ọlọrun atọrọ kó o tọ wa sọnà pẹlú ìmọ rẹ bọlọrun ṣe nímọ ẹdá náà nímọ ṣùgbọn a mọ pé ìmọ ọtọlọrun ó yàtọ símọ ẹdá ìmọ ẹdá yóò kéwú àbí yóò kàwé kó tó ní ìmọ̀ ẹ̀dá tí ò bá máa rìváìsì á gbàgbé ẹ̀ ìmọ̀ ẹ̀dá ó ní límìtì ìmọ̀ ọtọlọ́run kò ní ìdìpé tẹ́nìkẹ́ni ó kọ kì í sì gbàgbé tí o sì lópin. wọ́n ní dẹ́ẹ̀fọ́ gbogbo àáfàá tó bá ní àfọ̀mọ́ lòun fẹ́ ṣe tọ́lọ́run tóun fi tọ́lọ́run ò lójú ọlọ́run ò lọ́wọ́ ọlọ́run ò lẹ́sẹ̀ ó ti kó sínú kófò. so ní ṣókí ohun tí wọ́n ń kọ́ wa lábala yìí òun náà ni pé ṣíṣe tọ̀ọ̀ṣì mímọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo tá a sọ ká mọ ọlọ́kan ṣoṣo pẹ̀lú pé òun nìkan ló dáyé ló dá sánmọ̀ káàmọ́ lọ́kàn ṣoṣo pẹ̀lú pé òun nìkan náà ni ó tọ́ sí pé ká jọ́sìn fún káàmọ́ lọ́kàn ṣoṣo pẹ̀lú pé ihun tó ti ròyìn ara ẹ̀ àní já kúrò lára ẹ̀ ṣùgbọ́n á gbọ́yé sí pé gbólóhùn lè kápọ̀ pẹ̀lú ìròyìn ẹ̀dá ìtumọ̀ àwọn gbólóhùn yìí ó yàtọ̀ síra wọn eléyìí ni nǹkan afẹ́ fi kún ní èyí a máa fi mọ ní báyìí láti ráàyè gba questions lórí díẹ̀ tí a sọ yìí mo pe ọlọ́run ọba yìí pé bá a ṣe sọmọ yìí náà so ìbá nǹkan tí a fi kun lónìí yìí a máa fẹ́ rí questions lórí ẹ̀ tá a bá rí béèrè tó máa túbọ̀ jẹ́ ká gbọ́ àwọn gbólóhùn mélòó tá a sọ yìí yé ṣùgbọ́n mo nírètí pé gbogbo àtàwà ń kàlẹ̀ ń bí ilé nì a ti gbọ́ yé tí wọ́n bá ní ọlọ́run ò sí ní ẹbí wíwà báwọn kan ṣe máa ń sọ tí wọ́n ní káwa ó ṣàlàyé ẹ̀ á lè ṣàlàyé pé allah is not everywhere ibo lọ́wọ́ ọba wà sọ́mọ̀ ni ọlọ́wọ́ ọba wà tí wọ́n bá wá bí wá lérè pé àá báwo la ṣe ń ju ẹ̀kọ́ wà ní sọ́mọ̀ ebóun náà ló dá sọ́mọ̀ a sì sọ pé lọ́wọ́ òsì lábẹ́ nǹkan kan tó dá nǹkan tá nẹ́bì fi ròyìn sọ́mọ̀ ni pé gbogbo tó bá ti wà lókè ọba ìlà ń pè ní sọ́mọ̀ ṣùgbọ́n kì í ṣe pọ́lọ́wọ́ bá gbọ́n bẹ lábẹ́ sọ́mọ̀ ó lékè lórí gbogbo tí ń jẹ́ sọ́mọ̀ ni tó ti yé wa dáadáa nà so a máa fẹ́ gba ìbéèrè lẹ́yìn tá a bá gba contributions. Um, sista mina ẹ bá pín questions fẹ́yàn mẹ́wàá káwá sáré gba contribution sọ́ọ́lì ẹ̀dín gbà. ẹ jọ mike. now ní last weekend tí wọ́n ń bi wá léèrè wípé kí ni àwọn kan fi yàtọ̀ sí àwọn sẹ́lẹ́sì ìkan nínú àwọn nǹkan tí àwọn ìjọ fi yàtọ̀ síra wọn ní nǹkan tá a sọ yìí. ẹ̀ẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ìjọ tẹ́ ẹ bá sọ fún ọ pé ó lójú ibi tọ́lọ́wọ́n ọba wà tó ròyìn ara ẹ̀ mọ́ wọn lọ́rọ̀ arìnrìn là ń sọ. wọ́n ní how do you deny that allah is everywhere. tó sì jẹ́ pé wàláhì àníní hóró hadith kan báyìí tó ń júwe pé allah is everywhere. kò sí làwa ṣe ní afẹ́ mú àdìsọ́kàn wa níbi tí òjíṣẹ́ ńlá àtàwọn sọ hábà wọn ti ní ká sọ nínú àwọn nǹkan tó pín wa síjọ seventy three náà nàìjíríà sọ pé a máa pín sí òun lélẹ́yìí àti máa wá ara wọn táǹtọ̀ yìí kọ́ máa fara ṣiṣẹ́ kọ́ máa pèpè kọ́ máa ṣe dáwà ṣùgbọ́n gbogbo dáwà tí wọ́n ń ṣe kò sí lórí bọ́lọ́hún ọba ṣe ní kàmẹ́bí gbèsè fún wa wàláhì àṣẹdànù ló pọ̀ jùlọ àwọn yìí. so question number one abali correction mi. asalaamualeykum. question. correction. bisimilah. last week ìgbà tí mo délé. naam. mo sọ fún àbólórí tafsir tẹ ṣe. nípa shia àti sura alùsùnà wà jàmáà wọn wá ń bi mí pé ṣé hamadiya ṣé alùsùnà wà jàmáà ni because mo rántí pé nígbà tẹ́mi náà wà school. Now, one of my roommates is an hamad kò kí n kírun lábẹ́ èèyàn kankan mo dẹ̀ rántí pé ní mi yìí ni lọ́rí wọ́n yẹ ìgbà tí wọ́n ń gba ramadan tó ń dá tàláwì tí wọ́n kí lẹ́yìn ìgbà tí àwọn mssn tó kì tí wọ́n tán so ọkọ mi dẹ̀ náà bí mi pé hammers òṣìṣẹ́ last prophet something so wọ́n ní kí n bí yín pé níbo lẹ categorize àwọn hammers yìí. jẹ́sàkì la ọ̀fẹ́ rẹ̀ ṣé gbọ́dọ̀ question yẹn it's a very good question ẹ jẹ́ kí n rán alẹ́ sí nǹkan tó ní ti question yẹn. mo ní gbogbo àwa tá à ń pera wa ní mùsùlùmí mo ní wọ́n máa ń lo àwọn gbólóhùn kan fún wa tá a fẹ́ ká gbọ́ wọ́n pín wa broadly sí groups méjì shiite muslims and sunni muslims ṣe rántí. mo ní tí àbá ti ní mùsùlùmí lòun tí kì í bá ti ṣe shia wọn ní sunni muslim ni. mo ní lábẹ́ sunni muslim ni wọ́n kó gbogbo oríṣiríṣi àwọn ẹgbẹ́ ó jẹ́ mọ̀tẹ́sílà ni ó jẹ́ harry wọ́tẹ̀bà tí ò bá ti ṣe shiite wọ́n pè ní sunni muslim. mo nínú àwọn tí wọ́n ń pè ní sunni muslim yìí àwa wá ní àwọn kan tún wà tí wọ́n sọ yí pé bọ́lọ́hún ṣe ti rán òjíṣẹ́ ńlá àtàwọn sọ̀hábà làwọn fẹ́ ṣe àwọn yẹn are not just ahlùsúnná ahlùsúnná wọ̀lùjàmáà àwọn là ń pè ní sẹlẹ́bí. sísà wa ni àáfàá wa ń bèrè pé àwọn ahmadiyya ìbò la fi wọ́n sí tó túmọ̀ sí pé àáfàá gbọ́ yé pé ẹ kíkún ẹ̀ pé mẹ́ta àyẹ́dẹ́ẹ̀kọ́ ṣé bẹ́ẹ̀ ni sísà ni ìdáhùn wa rè ẹ sọ fún àfa yìí pé ahmadiya ò sí nù òpin kìíní wọn ò sí nù òpin kejì torí pé káfíìrì làwọn yẹn. tó ti yé kò sí àfa kan tó jẹ́ mùsùlùmí tabadẹ ní àfa à ń sọ̀rọ̀ àwọn àfa tó yanjú kì í sàn tó ń sọ ntẹ́nu wọn bá nílẹ̀ wa ń bí báyìí. kódà ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́ ẹ lè kọ̀ǹfà nǹkan tí mò ń sọ ẹni tó bá fẹ́ lọ sí hajj tó bá fún ní hajj form tó bá fìlù pé ahmadi lòun ìmú wọn máa ṣe hajj yẹn èmi sọ fún yín bẹ́ẹ̀ not only nigeria ibo ni ahmadiyya ti bẹ̀rẹ̀ india pakistan tó bá fíìl pé ahmadi lòun ní pakistan kò lọ sí hajj torí wọn kà wọn kún muslim torí pé ọ̀rọ̀ ojú wa dúdú nípa ọ̀rọ̀ ẹ̀sìn bíbá yìí ni àwọn kan ṣe ń sọ wípé ẹ ahmadi muslim ahmadi ò ṣe muslim rárá rárá èyí sì kì í ṣe muslim tó bá lóun gbàgbọ́ nu ahmadiyya bó ṣe ń sọ táyé pé ahmedi lòun àkàkú muslim ẹ má wò pé bọ́lárúbáwá ó ń tàn gbogbo ìyẹn àṣetánì náà nírú ẹ̀ wọláhì gbogbo ẹni bá ti bàbá ànábì kan tó ń bẹ lẹ́yìn òjíṣẹ́ ńlá kì í ṣe muslim fẹsẹ̀ fáfá yìí pé àti ahmedi òkú ẹ̀ ráyè ní ìpè táǹsọ yìí bọ́dọ̀ wọn ṣe rí nìyẹn. láìláìlà láàgbà tó gbọ́ ọlọ́run tó ń sọ pé ọlọ́run kan yes. tó bá ṣe ìṣesí káfíù. naam. pé àlè kàbára ẹni yẹn. naam. bẹ́ẹ̀ eh, eh. pé àlè pé ní tètè rí. ẹ eh, ẹ ṣe sùúrù pé èèyàn bá gba láìláha ilàlá muhammad rasulillah ìgbọ́ ó lè ṣèṣe kètèrí kó má ti jẹ́ kètèrí má pèjú òun sìn tó bá bẹ àwọn ìyá wa lérò kíbi lọ́wọ́ bá wa kí ni máa sọ wọ́n ní òsibí tọ́lọ́hún ò sí sáwọn ìyá wa torí ẹ̀dí kètèrí àwọn afáàní rárá tó ìṣe yẹn tó ti yé ìṣe kúfùrù ni ká tó sọ pé nìyí di káfíìr ó dìgbà tá a bá pè é jókòó tá a ṣàlàyé ọ̀rọ̀ yìí fún un tó ti ń sìn àyànrin tó ń tẹ̀ yìí ó sọ ní di kékeré tájọ ní ẹbí ti mú èyí tó ń fẹ́ ṣe ń tòun nìyẹn ìgbà náà la tó lè sọ pé àní kírun lẹ́yìn ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe kíní yìí pẹ̀lú àìmọ̀ kan àwọn àfa wa ni ẹni tó bá ṣèṣe kúfùrù ìṣe kúfùrù sóde kékeré ó dìgbà tí ìgbàgbọ́ kúfùrù bá kú ìgbàgbọ́ kúfùrù ẹni pé lẹ́yìn tá a bá ti ṣàlàyé ọ̀rọ̀ fún tó bá lóun ò gba àlàyé ó túmọ̀ sí pé a ti ṣe tán pé ní ìkọ́ mẹ́tẹ̀lẹ̀ ṣújà a ti fẹ̀rí hàn án a jẹ́ pé ìṣe ẹnìkan kọ́ ni kúfùrù àdìsọ́kàn ẹ̀ náà kúfùrù ni. ṣẹ́wárí ti ahmedi ṣẹ̀ǹbọ́ gbogbo ẹni bá ti gbà wípé ànábì mi ń bẹ lẹ́yìn òjíṣẹ́ ńlá iṣẹ́ tó ṣẹlẹ̀ kọ́kọ́ ni iṣẹ́ kúfùrù àdìsọ́kàn yẹn fúnra rẹ̀ àdìsọ́kàn kúfùrù ni. ṣé difference yẹn clear síta mìíràn? alhamdulilah. so irú example kan tí mò ń sọ ẹni tí ò bá fi òfin ọlọ́run ọba dájọ́ bóyá ó rí the law ó dẹ̀ ń practice the law ọlọ́run sì láwọn tí ò bá fi òfin òun dájọ́ kékeré ni wọ́n ṣé gbogbo lọ́yà ló di káfíìr àní rárá ṣùgbọ́n gbogbo lọ́yà tó ń practice òfin míì tó yàtọ̀ sófin ṣẹ̀ríà ó ń ṣiṣẹ́ kúfùrù tá a bá wá pè é pé àbáríṣà kí ní yóò dé yá ni wọ́n láì mí náà kúkú mọ̀ tíra ọlọ́run ẹ̀ka ti dájọ́ ọlọ́run ṣàánú wa nàìjíríà yìí irú yẹn kì í ṣe kápẹ́r oúnjẹ tó fẹ́ jẹ tó ti yé ló ń lé kiri tí àwọn afáàní mi ò ṣe kápẹ́r bọ́ tó bá ní ẹ wá ṣẹ̀rí àṣẹ̀rí àtẹ̀sọ yìí ayé àtijọ́ ni kò bá gbà yí mu rárá èyí tó ń sọ ni wípé nǹkan míì tó ti yọjú tó yẹ kó lékè lórí alukur'an káfíìr nìyẹn. So sókè àtúntà mi alhamdulilayi so question number one now. mo fẹ́ bẹ̀rẹ̀ nípa obìnrin ló ń ṣe nǹkan yìí. ok ẹ ti mú akó inú àtúndà. ní ọjọ́ kan mo mo ọ̀ṣọ́lá so ah. mo wá wà nínú mọ́ọ̀tì sáàsì mi wá ní pé kí wọ́n kó quran mo wá ní pé mi ò lè kó wọ́n ní láti lé mi jáde ní pé kí n bọ́ síta pé mo wá mo dẹ̀ jókòó sínú mọ́ọ̀sì. mọ́ṣáláṣí. so mo wá ní láti sọ fún wọn wípé ah, ṣèbí wọ́n sọ wípé ìyàwó aisha rẹ̀gbẹ́ lọ́wọ́ àná wípé ohun ànábì sọ pé kó nǹkan wá nínú mọ́ọ̀sì. ó wá sọ wípé hmm, ṣèbí òun wà ọ̀sẹ̀ láti so ànábì wa sọ pé ṣé ọwọ́ ló fi ń ṣe ni àbí ara ó wá ní ara ló fi ń ṣe pé kò fi ṣọwọ́ ó ní láti lọ gbé. ẹni ẹ wá sọ fún mi pé rárá kò fi ṣe bẹ́ẹ̀ wípé ànábì wà nínú mosque ó wá ní pé kó gbé ṣàyẹn láti ju window so ó ṣàwà confuse mi mo mo wà confuse ọjọ́ yẹn so mo ní láti délé mo ti ń tẹ̀ pàtó wá tó wá di pé mo wá bẹ̀rẹ̀ mọ́dásà bíbá yìí ọjọ́ kan tá a tó ka quran mo wá ní mi ò lè gbé quran pé nítorí pé mo wọ̀ so wá ní àfi ah, pé so ìṣègùn wa wá ní láti dá kíláàsì yẹn dúró láti explain wípé èèyàn lè ka quran ńlá èèyàn ò lè ka quran ńlá àmọ́ èèyàn lè ka kékeré bọ̀ ọjọ́ yẹn mo refuse láti kààbọ̀ ó wà kàn mí mo mo mọ ilé tí màá dúró sí láàrin méjèèjì. so mo mọ ibi tí màá fi sùn. ok jẹ́sàkìlá ọ̀fẹ́rẹ̀ sẹ́rí difference wà láàrin àwa tá à ń gbọ́ àtàwa tá à ń pe òun lè rí yẹn. ṣé àgbẹ̀mí ń pe mi kí n bá gbọ́ àlàyé ẹnìkan tí ò bá tẹ́ mi lọ́rùn màá lọ sínú tíra gbọngbọngbọngbọngbọn pé kí gan la nẹ́bí sọ lórí ọ̀rọ̀ yìí so position tẹ́lẹ̀ bá máa mú the based on ohun tí mo kà tó dá mi lójú gbogbo àwa tá a bá mọ kéwú ustaz mi wú ni that is the truth èmi bá lè sọ nǹkan tó rà nǹkan ní ustaz wí ẹlòmíì lè sọ nǹkan tó rà nǹkan ní ustaz òun náà wí so àǹfààní tó wà fẹ́ tó kéwú lórí ẹni tí ò ní kéwú òun ni pé position tó ń bá máa mú á wà based on pé in total tó dá lójú tó ti mú conviction. sẹ́rí lórí ọ̀rọ̀ tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ṣé kó wọ mọ́ṣáláṣí àbí kó má wọ mọ́ṣáláṣí kò sí ìyapa ẹnu láàrin àwọn àfa lórí kó wọnú mọ́ṣáláṣí tó gbé nǹkan kó jáde. tó nǹkan tẹ́ ẹlẹ́gbẹ́ tẹ́lẹ̀ tẹ́ sọ fún ìsáàbì yín yẹn ó correct wípé ìyàwó aisha anabi ní kó mú mùsọ́là wá látinú mọ́ṣáláṣí òjíṣẹ́ ńlá ló ràn kó wọnú mọ́ṣáláṣí wá mú prayaman lòun wá ń dáhùn pé òun ṣe nǹkan oṣù ànájọwá ni ṣọ́wọ́ ẹ ní nǹkan oṣù ọ̀hún wà ní. so ẹnu àwọn àáfàá kò nínú pé kóbìnrin wọ mọ́ṣáláṣí kó mú nǹkan tó fẹ́ mú kó jáde kódà tó bá ń ṣe nǹkan oṣù. bí kí ìyàpá ẹnu ti wà tó tọ́ bá rí ìsáàzì yín tó ti yẹ hadith wà ní sahih muslim ẹ sọ fún ẹ̀yin náà ẹ̀dẹ̀ lọ try sahih muslim english ti wà tẹ bá ti ẹ lọ wọ ẹ̀ẹ́ bẹ́ẹ̀ Uh, the chapter on purification chapter ìmọ́ra ẹ máa rí hadith yẹn tó ẹ lè fi hàn sáàbì pé kóbìnrin wọ mọ́ṣáláṣí mú nǹkan gbà tó ń ṣe nǹkan oṣù kò sí ìyàpọ̀ ẹni lọ́rùn àwọn àfààní ẹ̀. ibi tí ìyàpọ̀ ẹni wà òun ni pé ṣé tó bá wọ mọ́ṣáláṣí gbà tó ń ṣe nǹkan oṣù ṣó lè jókòó àbí kò lè jókòó. àwọn kan sọ pé kò lè jókòó àwọn kan ló lè jókòó àwọn kan ní kò lè jókòó èyí tó pọ̀ nínú wọn ohun tó máa ń fi ń ṣe ẹ̀rí òun náà ni àwọn hadith tó sọ yí pé inni la ohilul masjida le ha ib mi ò ṣe mọ́ṣáláṣí láàyè ẹ̀tọ́ fẹ́ntì bá ń ṣe nǹkan oṣù. àwọn afẹ́ oní hadith táwa ní trust pé wọ́n ọlọ́run fún wọn mọ hadith yìí tó tọ̀ nínú àwọn tó bá wọn lògbà lọ. sheikh nasiruddin alalbani àtàwọn àfa kọ̀ọ̀kan wọ́n ní hadith yìí ó lẹ tọ̀rí fún ni so kò tó lẹ́rìí fún wa láti ṣe mọ́ṣáláṣí léèwọ̀ kóbìnrin tó ń bá ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n láti mójútó pé kí ẹ̀gbin kó má ṣe nínú mọ́ṣáláṣí kò jù bẹ́ẹ̀ náà lọ. tó pé kí wọ́n wọ mọ́ṣáláṣí mú nǹkan kí wọ́n jáde ẹnu àwọn àfa kò lórí ẹ̀ tí wọ́n jókòó sínú mọ́ṣáláṣí wọ́n pín sí méjì àwọn kan léèwọ̀ ni àwọn kan ní ẹ̀rí tí wọ́n mú wá yẹn kò múnádóko tó àwa fara máa kan sọ pé bẹ́ẹ̀ ni èèyàn lè jókòó sínú mọ́ṣáláṣí tó bá ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n kó ṣọ́ pé kó má ṣe inú mọ́ṣáláṣí kò jù bẹ́ẹ̀ náà lọ. lórí wọlé kó jáde yẹn ẹnu kò ìyẹn ni kẹ wá pé àkíyèsí òṣàlù sí. lórí kíka quran lórí kíka quran náà tẹ bá béèrè lọ́wọ́ wọn pé kílẹ̀ rí tó ṣe kíka quran léèwọ̀ wọ́n máa ń rí fáàsì àyà láyà mọ́tòhó ilẹ̀ mọ̀tòhárù kò sẹ́nì kankan tí ó fọwọ́ kàn án àfàwọn ẹni mímọ́ pípọ̀ tí ó dẹ̀ jẹ́ kó yọ ayé pé kò sẹ́ni tí ó fọwọ́ kan àfẹnumímọ́ yìí quran kan ló ń rí fáàsì ìyá tíra ńlá tó ń jẹ́ alẹ́sìn mahfuz lọ́dọ̀ ọlọ́run ọba ni pé ibi tó ń tọ́jú ẹ̀ sí èèyàn kéèyàn kan ò lè dé díẹ̀ àwọn ẹni mímọ́ àwọn màláìkà tó ń ránṣẹ́ lọ sí díẹ̀ nìkan ni ó máa débẹ̀ àwọn àfáà ṣàlàyé yẹn ó jẹ́ ká gbọ́ yín pé lóòótọ́ tíra àpọ́nlé tíra ọ̀wọ́ ni quran ṣùgbọ́n àárí ẹ̀rí tó dájú ni wọ́n sọ pé ká má fọwọ́ kàn án tá a bá nímọ̀ra anábìkẹ́ ti sọ́ndù kan wọn ló pàdé àbúhùrẹ́rà rọ̀bí aláwọ̀ àánú àbúhùrẹ́rà rí sọ̀rọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ a máa fẹ́ wà nítòsí ẹ̀ ń bá sọ̀rọ̀ wọ́n wá rí i pé anábì ní òun rí i pé àbúhùrẹ́rà ń nígbà tó kan ó ti sàbíà ó ṣẹ̀wá padà wá wá pé máa lọ kí ló ṣe mò ń bẹ̀ sọ̀rọ̀ ó wá ní yàrá òṣùlọ́lá mo wà mọ́ra ń gbà yẹn ni bóyá bára alẹ́ ẹ̀sùn kò sí ìwẹ̀ jánábà anabi wa dá lóhùn ní ilẹ̀ mọ́mìnà láàyè ǹjẹ́ kò sígbà kan tí mùsùlùmí tí múmìnì tó ń jẹ́ nǹkan ẹ̀gbin wọ́n ti sọ pé òkú gan tá a omi òkú tó bá ta sí wa lára wọn ọ̀la ńlá fọ aṣọ yẹn ká tó fi kírun torí pé múmìnì ẹni tọ́lọ́wọ́n bá ní pẹ̀tẹ́pẹ́ ni wọ̀láì àtòkú àtàyè wa mímọ́ la jẹ́ ṣùgbọ́n ní ká má kírun òun ló máa ń torí lásìkò yẹn tó má kírun lásìkò yẹn má gbààwẹ̀ lásìkò yẹn ẹ̀rí ìyẹn dájú ṣáká ṣùgbọ́n má ka quran má wọnú mọ́ṣáláṣí ẹ̀rí ẹ̀ ò dájú tó bó ṣe rí ní ẹ̀ sísá mi. question number number two. question number two. aleykum salaam wa rahmatulah. mo fẹ́ bèrè lórí ìkọ́sí ẹgbẹ́ àwọn kan. naam. wípé ṣé tíyàn bá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ èèyàn kan tó lè jẹun before kó tó wẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kọ́ sọ pé kò gbọ́sà so immediately èèyàn gbọ́dọ̀ wẹ̀ tíyàn tó jẹun tó bá ti jẹ oúnjẹ yẹn bígbà tó jẹ pé èèyàn tún jẹ ẹgbin náà ni. ọlọ́pàá kó wa lọ o. àmì ìyá tí wọ́n bá ní nǹkan ò proper ìtumọ̀ pé kò proper òun ni wípé ẹ̀kọ́ ni ní tó bá sì jẹ́kọ̀ yálà kó jẹ́ pé aya quran ló ti mọ̀ wá pẹ́kọ̀ ni àbí pé jòjìṣẹ́ ńlá ló sọ fún wa pé ẹ má ṣe é ṣùgbọ́n nǹkan tọ́lọ́hùn ò bá ní ká má ṣe tá nàbì ò bá ní ká má ṣe a pé lẹ́kọ̀ọ́ kódà tá a bá tẹ̀ wá rí mi tó dáa jùlọ a gbẹ àwọn èèyàn lóhùn gbà àti ṣèyí tó dáa jùlọ ni láláì ní pe léyìn ní ẹ̀kọ́ ẹ máa gbọ́ wọ́n ní kó jíṣẹ́ ńlá tó bá láṣepọ̀ pẹ̀lú àwọn ará ilé ẹ̀ tí ò tí ì wẹ jẹ̀nábà kì í sábà fẹ́ ṣe bẹ́ẹ̀ pé kó sùn láì wẹ jẹ̀nábà kì í sábà ṣe pọ̀ pé tó bá ṣẹlẹ̀ yìí pé ó láṣepọ̀ pẹ̀lú wọn kò wá ì tí ì wẹ̀ tó bá fẹ́ jẹun a máa ṣàlùwàlá kó tó jẹun tó ń gbọ́ dáadáa ṣùgbọ́n kò síbi kankan tó ti pa wá láṣẹ ìyẹn làwọn àfẹ́ òṣìṣẹ́ pọ́nrán yàn ni ó ń jẹ́ ká gbọ́yé ni pé ipò tó lọ́lá jù fún wa ni pé ká ṣàlùwàlá tá a bá ìtì lè wẹ jẹ̀nàbà ká tó jẹun bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ sùn tó bá fẹ́ sùn náà wọ́n ní a máa ṣàlùwàlá kó tó sùn tí ò bá wẹ jẹ̀nàbà ṣùgbọ́n kò wọ́pọ̀ nù sí ẹ̀ but the fact pé kò ṣe léèrè fún wa ó ń jẹ́ kámọ̀ pé ẹni tí ò bá ṣe bẹ́ẹ̀ kò ṣe nǹkan kan tó rọrùn. tẹ̀tọ́ bá lẹ́yìn tó bá wá jẹun láìwé jẹ̀náàbà wípé dáràn kan á ní kò sẹ́rìí tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n a gbọ́ yé pé ká ṣàlọ̀ àlá nígbà tá a ti wẹ̀ jẹ̀náàbà ká tó jẹun òun ló lọ́lá ju ká má ṣàlọ̀ àlá lọ. ó ṣe jẹ́ pé ńgbà tó ń tọ̀ lọ́wọ́ tẹ́nìkan sálámọ̀ sí kò dáhùn ìgbà tó dẹ̀ tọ̀ tán ó ní kò sí nǹkan tí ò jẹ́ kí n bẹ lóhùn òbí òṣèpé kí ni mo kórìíra pé máa porúkọ ọlọ́run láì lálùwàlá tá a wá lè tinú yẹn sọ fún àwọn èèyàn pé ẹ má dárúkọ ọlọ́run tẹ́ ẹ bá lálùwàlá haram ni èèyàn ti ṣiṣẹ́ jẹ́ tẹ́tíyé àwọn nǹkan tá nẹ́bí ò bá sọ fún wa pé èèwọ̀ ni ṣùgbọ́n tá a rí i pé ó fi ṣe sọ fún wa pé lọ́lá irú àwọn nǹkan yẹn mustahabu ni wọ́n máa ń pè é láti super erogatory act jẹ́ pé ẹni bá ṣe é ó lálẹ́kùn ládàá ẹni tí ó sì ṣe é kò sákọsílẹ̀ fún wípé ó dẹ́sẹ̀ a lè criticize ẹ̀ ṣe clear sísá mi alhamdulilah question number three. Salaamaleykum wa rahmatulah. Aleykum salaam wa rahmatulah wa barakatu. Eléyìí ò kì í ṣe question mi ò bọ̀, mo fẹ́ clarification lórí Adik ṣe narrating last week. Okay. Ṣé sọ nípa àwọn èèyàn kan tí ó wà lìjẹ́nà láì ṣe ìṣirò? Ẹ sọ̀rọ̀ ẹni tó kì í fi nǹkan gbóná ṣèwòsàn. Ẹni tó bá ń fi omi gbóná nígbà tó bímọ tó jòra fún ṣé nǹkan gbóná kọ́ ló fi ṣèwòsàn yẹn àbí tó wà lára kàtígórì àwọn tó fi nǹkan gbóná ṣèwòsàn èyí ò ṣe pẹ́sàn mi o mo fi ń jọ tèmi. ó dáa wọ́n ní clarification ni o kì í ṣe question ìdáhùn ẹ̀ rèé ṣe rí nǹkan tó wà nù text gangan tá à ń nẹ́bí lò àlẹ́ tẹ́yìn òní tẹ́yìn ní arabic ó ní bá ṣe máa ń ṣe wọ́n ní àwọn kan á máa fi irin sínú iná irin gbóná wọ́n á wá dàdé ojú egbò yẹn tí a fi sè àwọn kan á máa gbá epo gbóná bí tí wọ́n bá ju ọwọ́ wọ́n á gbá epo gbóná tó ti yé wọ́n á wá di ojú ọwọ́ tí ó sì fresh yẹn wọ́n á ti bọ̀ á wá dàbí ẹran dédé ó ti sè nìyẹn so méjèèjì tẹ́yù ni wọ́n pè so táwọn àfa bá wá ní omi tá a bá heat pé ó jọ kẹ́yù nǹkan tí wọ́n yọ látara kẹ́yù nìyí pé kí ni pọ́pọ́sì lílo irin gbóná àgbépo gbóná heat yẹn gangan la fẹ́ fi ṣèwọ̀n tán náà tó tó bá jẹ́ pé nínú omi gbóná tẹ́yìn náà ń lò àbákítà tẹ́ ti mọ orí lantern tó bá jẹ́ heat yẹn lẹ́ẹ̀fẹ́ tó. Ojo jọ kéyù nǹkan ṣe ní ayàgò fún tó ti ń sè ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n sì kan funfun yín kéyù tá à ń sọ yìí fúnra rẹ̀ àwọn àáfàá kan ní ànábì ṣe é nípa bó ṣe é ó tún wá kọ́ làwọn àáfàá kan ṣe ní ṣíṣe tó ṣe yẹn ẹ má jẹ́ káwa mu ní excuse nígbà tó ti kọ́ fáwa ká jìnà sí i. sọ̀hábì kan imran bin hussein ó ní tóun bá ń rìn nígboro medina òun máa ń gbọ́ sálámà àwọn màláìkà tẹ́lẹ̀ wàláhì tó bá ṣe ń pàdé àtàǹṣe sàlámà lẹ́kùn tọ́lọ́run bá ní kéèyàn lóhùn fìdí lẹ́bù rẹ̀ torí ó ṣe fáwọn há yìí ó lóhùn máa ń gbọ́ sálámà àwọn màláìkà ó ní ṣùgbọ́n àná ti àwọn ń lọ nípa pé káwọn máa ṣe kéyù òun wà nú ẹni tó ń ṣe é òun ò sì gbọ́ sálámà wọn mọ́ wàlá tó àwa ń sọ yí pé bó tẹ̀ gbọ́ pàwọn àfa àkànṣe tó ń gbà sáà ẹ kì í ṣe haram makruh ni kí ni tí mo makruh nǹkan tá a kọ ṣùgbọ́n tí ò tóni sí ẹ̀ṣẹ̀ a pèfà pé ká kẹ́kọ̀ọ́ látara tí sọ̀hábì yẹn sọ pé ká má ṣe é gbogbo ntọ́lọ́run bá ti ní kànáàbì júwe fún wa pé òun kórìíra ọlọ́run ọba náà kórìíra ẹ̀ so tí ò bá tẹ̀ sí expert aya àbí àdìsọ pé haram ni nígbà tá ànábì ti júwe fún wa pé àìṣe ló dáa jù ẹ jẹ́ ká wá nǹkan míì ju ká fi epo gbóná àbí omi gbóná tó bá jẹ́ pé heat náà la fẹ́ lò ká jìnà sí that is the essence. na eléyìí ò tí ì kọjú wípé tí wọ́n ní ká heat nǹkan láti pa microorganisms tó wà nínú ẹ̀ ọ̀pọ̀ ní o sápòjúwe omi tá a fẹ́ mu gan wọ́n ní ká bóyìí lẹ̀ náà àìbẹ̀kọ́ ṣùgbọ́n ànábì ò ní ká bẹ́ẹ̀ ni gbígbóná àábẹ̀rẹ̀ rẹ̀ àjẹ́ kó tutù ká tó lò ó. Tọ́kọ́ bá ní ìrìnkàn kan fẹ́ ká ṣe àtàhìtì nǹkan yẹn náà ká hìtì ẹ̀ ó wá sí normal temperature ká tó lò ó nǹkan tá à ń sọ yóò fi takò. Bọ̀tọ́ bá ní hìtì ẹ̀ gbọ́ngbọ́n ní ìrìnkàn àá fi hìtì kẹ́yìn ẹ̀ dá wọn lóhùn. Now question number three. Yeah, question okay. lórí àkídà mo ní èèyàn téèyàn bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn fún àbí téèyàn wé pé ọ̀rọ̀ ẹ̀sìn ò yé dáadáa téèyàn wá pàkíyèsí ẹ̀ sí àwọn nǹkan tó rí pé ọ̀rọ̀ ètè ò fi. kò fi yanjú. kò fi yanjú. Hmm. kó wọn máa sọ fún yín pé ṣé ẹ̀mí pé àbáláyé síwájú ìsìláàmù tẹ̀ ń polówó ẹ̀yìn gan. mùsùlùmí hmm. dẹ̀ sílẹ̀ nìyẹn ó ń sọ fún yín pé kò burú nǹkan tó ń sọ yìí òun gbọ́ tiẹ̀ o kò rẹ́yìn ìṣàlàfà pé bọ̀ àbáláyé síwájú ọ̀rọ̀ ẹ̀sìn. ṣé èèyàn lè kà fara rẹ̀ èèyàn bẹ́ẹ̀. <laughs> tó bá jẹ́ inú àwọn ẹja wa tó ti yé ẹ má gbẹ káka fara wọn ìdí ni wípé ẹ sẹrí ọlọ́run jẹ́ káwọn náà pẹ́ láyé téèyàn bá dàgbà ó máa ń dé éèjì kan jẹ́ pé ó ní ba nǹkan tí làákà ilé ìgbìmọ̀ tó yẹ pé kò sí bá tẹ̀ ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ fáwọn arúgbó torí pé irú nǹkan táwọn ń sọ yìí wọ́n ti ń gbọ́rọ̀ ẹ̀ lẹ́nu àwọn tí wọ́n mọ̀ láàfáà gan-an níjọ́ tọ́lọ́run ti ní kí wọ́n máa ṣe ìsìláàmù yìí àbá ni ó máa sọ fún yín pé kò ẹ òótọ́ kùránì sọ báyìí o ànábì sọ báyìí o ṣùgbọ́n ẹ ádẹ́tù bìláàdì tòmẹ́tò á ìṣe ìlú kan ní súnmọ́ wọn tí àpò ti dágbó tó ń sọ ó ti dánù tó báwọn èèyàn wọn bá ń jókòó tirú àwọn àfa báyìí tá àfa ń sọ pé lọ́run sọ báyìí ànábì sọ báyìí ó tó wọn sọ pé ìṣe ìlú o kò ṣe é dànù o àfa àgbọn ti jẹ́ kó dàbẹ́ ni pé ara ẹ̀sìn islam ni pé ibi táṣà àtẹ̀sìn bá ti ń kọlura wọn àṣà la fẹ́ kó borí tó táwọn ìyá wa bá ń sọ báyìí wọ́n ń sọ bẹ́ẹ̀ nítorí pé wọn ò mọ̀ wá láàbà àwọn tí wọ́n mọ̀ láàbà orin tí wọ́n ń sọ sí wọn létí nìyẹn tó ẹ dákun ẹ má jẹ káká àbára wọn torí ẹ̀ ṣùgbọ́n tó bá bí wọ́n léèrè pé ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ kúfùrù ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kúfùrù ni. nígbà kan tẹ́ ẹ ti kọ́ lọ pẹ̀lú apá àwọn kọ́ lọ tàbí. Now. sọ pé kò sí kọ́lọ̀ tá a lè wọ ẹsẹ̀ fún ọkọ. kọ́lọ̀ wo ni mo sọ pé ẹ red. èmi kọ́ o. tí n bá bẹ̀ sọ́ńgbà náà ẹ mistake ni. mo wá ń béèrè lọ́wọ́ àbúwá sọ lọ́jọ́ kan pé káyọ̀ wọ kọ́lọ̀ rẹ̀. red. Okay. àdìs wà lórí ẹ̀. ok. pé kí n béèrè lọ́wọ́ ọ̀sán. èmi wá fẹ́ béèrè pé ṣé red ṣé wọ́n ní stripe nínú bí white and red or any other colour tó wà mixture ṣó wà allowed. ok um, ẹ jẹ́ kí n ṣe báyìí hadith wà lórí ẹ̀ hadith tó dẹ̀ takò káṣílẹ̀ ìwọ̀ wà lórí ẹ̀ àwọn àfáà wa tí wọ́n sẹ̀gbẹ̀ ara wọn èyí tó wéèkù ní hadith pé a lè lò ó nínú jilbab al-mar al-muslima tí sheikh al-albani ṣe lórí ọ̀rọ̀ jilbab ó mú hadith wa pé ìyá wa aisha ó lo jìlbáàbù red tó ti yé láti fi dá àwọn kan lóhùn tí wọ́n sọ yí pé jìlbáàbù tí kì bá ti ṣe dúdú wọn ní kò wọlé nù súnà albani fi dá lóhùn pé rárá a lè sọ pé dúdú ló dáa jù o torí pé ńgbà tó lọ́wọ́ bá sọ àyà jìlbáàbù kalẹ̀ wọ́n ní gbogbo àwọn obìnrin ará mẹ̀dínà lórí wọn dúdú lọ dé orí ẹyẹ kànnàkànnà ìyẹn túmọ̀ sí pé èyí tó pọ̀ wọn black ni wọ́n lò ṣùgbọ́n yóò tí ì ṣe kọ́lọ̀ míì ní èrò tó táàbù sọ pé hadith wà tó kọ̀ á ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo ti ṣàlàyé sí pé attitude wa sí ọ̀rọ̀ dájọ́ ẹ̀sìn ni pé a kì í fẹ́ ká fi hóró hadith kan dájọ́ gbogbo hadith tó bá jẹ mọ́rọ̀ yẹn á gbàjọ á wà wo báwo làwọn àfáà ṣe reconcile ẹ̀ pé hadith tó ṣe léwọ́ wà òótọ́ ni pé èyí tó dáa jùlọ tó ṣe lẹ́tọ̀ọ́ wà òótọ́ ni èyí tó dáa jùlọ tó fi ṣe reconciliation ọ̀ṣẹ́ ní rárá kì í ṣe ìwọ̀ fún wa. sábà pé ní advantage àti kà ẹni kọ́ wọnú sọ̀hí tọkọ̀sọ́nà volume three sẹ́ńgbọ́n mú. lákùnlọ ẹni kọ́ wọnú sọ̀hí tọkọ̀sọ́nà volume three ọ̀ndà irú aṣọ tá a lè lò àti tá a lè lò aṣọ ìtúnṣe recently ni gbẹ̀láwọn kan wọ́n ṣàlàyé yẹn àbí ìtúnṣe pé kí wọ́n má lò ó àti tó ní wọ́n lè lò ó wọ́n ṣe wá ṣe reconciliation at last now question number five asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. nínú mi máa fi nǹkan eh, tó tọ́ sọ́lọ̀ ọ̀rọ̀ ní ẹ̀dá. Eh, naam. mo fẹ́ bèrè pé ṣé ká máa pèèyàn ní kábíyèsí. naam. tàbí ká máa ṣe kábíyèsí o. naam. ṣé kò sì jọ pé à ń fìròyìn ọlọ́run ròyìn ẹ̀dá. jazakallah khairan. bẹ́ẹ̀ ti sáà gbé ó tún sì síbi kan. naam. lórí pé eh, kéèyàn gba ọlọ́run bá gbọ́ lọ́kàn ṣoṣo ṣùgbọ́n kó máa ṣèṣe kò sí rí. wípé. kọ́ṣà yín náà tún di méje o àṣàyàn tí ń kárí ẹnìkan ló bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹnu wa àbí ṣé tábà ní kágbá wọlé ló sọ fún yín implication ẹni pé ẹni tí nọ́mbà ẹ̀ bá wà lẹ́yìn kò ní láǹfààní àti bèrè question ẹ̀ tó ìkànnì wọn bèrè mú àìsàn sámìnà. ok ẹgbẹ́ yìí dáadáa o question wọn kápẹ́yàn ní káàdì òfì ṣé bá ti dà wá mu tó bá jẹ́ kí ni tuma kábíyèsí kábíyèsí yẹn ni pé gbogbo nǹkan yìí bá ṣe àṣegbéni ọlọ́run sì ní láyé alù àmáyé fàálù wàhùn yẹs alù ó ní kò sẹ́nìkan tí ó bi òun léèrè kí lòun ṣe ṣe àbí báwo lòun ṣe ṣe ó ní ṣùgbọ́n gbogbo wọn pátá léèrè ó mì pé ẹni tó jẹ́ kábíyèsí nítòótọ́ níta ni allah not even Rasulullah. not even Rasulullah tó jẹ́ olórí gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n ọba dá tó kábíyèsí ọlọ́wọ́n ọba nìkan ló tọ́ka fi ròyìn. tó bá wá wo ẹ̀dá kan tó wà láàfin tí wọ́n fi jọba tó wá ní kábíyèsí ni ìkànnì méjì ni ẹ máa wá rí ìdí tá a ṣe láti kẹ́kọ̀ọ́ nípa àkídà tó bá jẹ́ pé n tó ń pè ní kábíyèsí yẹn ó gbà lóòótọ́ lóòótọ́ pé kábíyèsí ni ó sì lè ṣẹlẹ̀ torí pé wọ́n lọ́ba ni kí ni o igbákejì òrìṣà nínú ìgbàgbọ́ wọn tó ẹlòmíì tó bá ti dórí àga àlééfà yẹn báyìí tó ti jọba kódà tó bá jẹ́ ọmọ ẹ̀ lọ́ba yẹn wọ́n ní ó ń láti wólẹ̀ fún torí pé ẹni tó ń rí yẹn kọ́ ló wà ń pò yẹn mọ́ òrìṣà ló wà lórí àga yẹn tó ń gbọ́yé ẹni tó bá nírú ìgbàgbọ́ yẹn lóòótọ́ pé ẹni tó ń pè ń kábíyèsí yìí kábíyèsí torí pé òrìṣà ló represent káfíìr lẹ́nu yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé kò nígbà fún yẹn ṣùgbọ́n bá wọn pè bẹ́ẹ̀ bóyá wá contract bọ́lá àfin ọba bóòrù ń bà á wípé ọba lè ní kí wọ́n pọ́nìṣì òun tóun ò bá bá wọn pè òun ní gbólóhùn àpọ́nlé tó gbogbo òun ń pè òun ó wá bá wọn pè bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a wá sọ nípa àfídà yìí ìṣe kúfò yàtọ̀ sí téèyàn ní àdìsọ́kàn kúfò a jẹ́ pé ìṣe tó ṣe yẹn ìṣe kíni o ìṣe kúfùrù ṣùgbọ́n tẹ ẹ bá pè é bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ṣé kábíyèsí àtúnyẹ̀mí kì í ṣe kábíyèsí mo bá wọn pè bẹ́ẹ̀ ni ẹni ò ní jẹ́ káfíìr ẹni ajẹ́ kí ni ajẹ́ pùrọ̀ torí pé yín tí ó gbàgbọ́ ló ń jáde lórí ahọ́n ẹ̀ ṣùgbọ́n kò kúrò ní islam tó èrò ni wọ́n fẹ́ káwa ṣe àwa ò gbọ́dọ̀ bá wọn pe ẹnikẹ́ni ní kábíyèsí ṣùgbọ́n a lè bá wọn pè lọ́ba torí pé ọlọ́run ọba náà pè wọ́n lọ́ba tó ti yé kùránì kan lè fà tún ọba gbólóhùn ẹnu tá à ń lò náà ni kùránì ti bá wa sọ̀rọ̀ ó pè wọ́n lọ́ba lè pè wọ́n lọ́ba bọ́ tá à ní bá wọn pè wọ́n ní kábíyèsí náà. ìgbà tí ọba ní nǹkan ṣe níwájú wọn fíyàn dẹ́wà kọ́ láti wólẹ̀ fún wọn kọ́. àlè ẹ ṣeun tá a bá wà fọ́ọ̀t láti wólẹ̀ fún wọn irú bí mo pin sí méjì ṣe rí kùránì ti sọ. So, ó tún gbogbo ẹni tó bá pe tóun kú fún jáde lẹ́nu tó sì jẹ́ pé ajẹ́ ń pàpé ni ọlọ́run ò fi bí ṣùgbọ́n kí ni jíjẹ ní ń pàpé tí wọ́n threaten life èèyàn ìyẹn ni jíjẹ ní ń pa ṣe pé mò ń lé contract kan kí ni ìbá pè é ní tọ́lọ́run nínú ìgbọ́dọ̀ pé kò ní í tẹ̀mí lọ́wọ́ tẹ́ni ẹ bá ní wọ́n jẹ̀ ń pa wọn jẹ́ ń pa tó fẹ́ẹ́ tí wọ́n bá jẹ́ ń pa lóòótọ́ pé wọ́n ní tí kò bá bá wọn pè bẹ́ẹ̀ wọ́n máa gbé ẹ̀ ló ṣe bá wọn pè bẹ́ẹ̀ wọ́n jẹ̀ yẹn pa ṣùgbọ́n àwa là ń lé dáadáa kan nínú dáadáa ayé ló kó wa sínú ìṣe kúfòrò yìí kì í ṣe excuse ṣùgbọ́n yìí ò sọ̀rọ̀ ní káfíìr bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àná tá à ń ṣiṣẹ́ à ń gbà àwọn nǹkan kan mọ́ra níbi tá a ti ń ṣiṣẹ́ tẹ́sán ọlọ́run ọba ní kákọ̀ ṣùgbọ́n ìbẹ̀rù pé kò síṣẹ́ lù la fi ń ṣe é tọ́ba bí wá lérò tẹ́nìkan bá ní àmáwọ́rí ìwọ́n jẹ́ ńpá ni ẹ̀jẹ̀ ká mọ̀ pé àfa yẹn ń tàn wá wọn ò jẹ́ wá ńpá a túùzù nǹkan tá a rò fún àfẹ́ lùz lórí nǹkan tọ́lọ́wọ́n ọba ní ká ṣe ni ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n kò sọ níbi kòtò rí. ṣókè àtúntà mi next question number six. Um, mo rántí ń gbàgbà tó wà ní mss àti ní kọ́ láti lọ kí àtàwọ̀jà rí ọba òṣogbo now à ń ṣe nǹkan tó ń pè ní parapọ̀ ní infusion ẹgbẹ́ ọmọ ìlú i was the man of my hall wọ́n bẹ̀ mí láti join wọn ni pé ah imam kò ní gba sẹ́yìn náà máa kàn bẹ́ẹ̀ kẹlẹ́ máa bá wa dá sọ́rọ̀ nígbà tí wọ́n láwọn fẹ́ lọ kí kábíyèsí ó lé mi ò ní bá yín lọ kí n dọ̀bálẹ̀ ní kí n náà wọn tó máa represent àwọn tó ti yé sí but tí wọ́n bá kí n lọ ní èmi ti determine pé mo mọ̀ pé muslim ní kábíyèsí ìkan ná àwọn ọmọ ẹ̀ sísá níkẹ̀ẹ́ ara wa ni. tó mi lè dé kábíyèsí pé kí n dọ̀bálẹ̀ pẹ̀lú nǹkan lẹ́nu mi kò pọ́sibù. so ìjọ mi ìlú pàyẹ pé ẹ má jẹ́ kí wọn àwọn ilé ìwé ààfin yìí mọ́. bọ̀ká wá torí pé ẹ̀rù ń bà wá torí wọ́n ṣe pẹ́ ká píkì ọlọ́run ọba wọ̀n láì pé èèyàn bá gbọ́ ọlọ́run ọba yé bẹ́ẹ̀ èèyàn ní pé wọ́n jẹ́ ẹ̀dá kan fẹ́rẹ̀ ẹ̀dá máa bà á. anábì ń ròyìn sánmọ̀ kínní sí sánmọ̀ sílẹ̀ yìí ẹgbẹ́ bó ṣe lórí ó níbi ká pe òrùka sípò dọ́fìn ẹ̀rọ bó ṣe gbèsèrà wọn. ó ní sánmà ẹlẹ́ẹ̀kejì rí bẹ́ẹ̀ sí kìíní ìkẹta rí bẹ́ẹ̀ sí kejì. ó wá ń ròyìn ó ní aláràṣọ ọlọ́run ọba tí sánmà tó gbé bóun ṣe ń ròyìn sánmà kìíní tí òrùka tá a ti sáàrin ti dọ́fìn ni. ó wá à ń sọ ti dọ́fìn ti dọ́fìn láti ṣàpèjúwe ni o ó nílẹ̀ tó gbòòrò tá rọ̀ ọ́ kọ́ rí ibi tó pe sí ó ní ẹ wá píktọ̀ bí àlàra ṣe ọlọ́run ṣe rí ẹ wá ìmájìn bọ́lọ́run ọba fún rẹ̀ ṣe tó ó ní jìbìrìlì jáde sí òun ní bọ́lọ́run ṣe ṣẹ̀dá ẹ̀ lẹ́ẹ̀kan ó ní gbogbo sánmọ̀ ló bò ó na ìyẹ́ àárín ìkọ̀kọ̀ tó jẹ́ kùrùkùrù sánmọ̀ kò síbi tá a tọ́kùn sí ìyẹ́ ẹ̀ gbogbo sánmọ̀ ẹ wá bèrè ọba tó wá rán jìbìrìlì ṣe báwo ló ṣe tó ẹ wá wọn tó dúró wájú ètò eléyìí láàrin kálajú kápadé ọlọ́run ta lọ kí ló wá bà mí lẹ́rù lọ́rùn lórí eléyìí so àfi tí n tí mo fẹ́ ṣe ìbádá mi wípé ọlọ́run ọba lọ fi ìṣẹ́bẹ̀ ló kúrò ẹ̀kú máa gbà wọ́n fẹ́ ẹ jẹ́ kí wọ́n ṣe kí nìkan fún yín ṣe ọ̀rọ̀ àwọn tó ń pè lálágbára ayé yìí ẹni tó bá lè rojú wọn sòrò tó fún wọn làwọn gan máa ń respect ẹyin tẹ́ ń gbọ̀n jìnnìjìnnì wọn ju bí oṣù tí wọ́n ṣe máa ń mú yín tó téèyàn bá ní àgbẹ̀yìn eléyìí ọ̀gá kan ò ní dẹ́rù bá kábíyèsí kan ò ní dẹ́rù bá but ibi tó lọ́n ti ní ká fún ọ lọ́wọ́ á fún ọ lọ́wọ́ tó ò ní tayọ alábọ́lọ́n ṣe ní ká fún ọmọ ṣùgbọ́n tí ò bá ì òjijì èèyàn kan máa dẹ́rù bàyàn. yes question number seven. number six. number six bisimilah. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. naam last week tá a fẹ́ sọ nípa rukia. naam. títẹ̀ ní eh, ká má máa sick fún eh, rukia. naam. presentation tá a máa ń ṣe fún ọmọ lálẹ́. Tọ́ba fẹ́ sùn bí kí ọ̀la ọ̀ha kòlòsí class bukalọ. Ṣé ìyẹn ò ṣe ṣèbí rúkìá náà ni àbí? Bẹ́ẹ̀. Then tábà fẹ́ sùn. Àwọn ọmọ òbòrò. Ẹ before protection tábà fẹ́ sùn láyé. Fine. Sẹ́rí nǹkan tó fẹ́ yọ ń bẹ̀ nìyí. Ká ṣe é fún wọn àtọ̀ pé ìwọ̀ ni. Ẹyin tọ́lọ́run bá ti fi gbólóhùn yìí léra hàn tóun fún rẹ lè ka àwọn túra yìí. Àfẹ́kọ́jọ́ òun ló tún máa wá rí pẹ́tù sáàdẹ̀ wá ṣe rúkìá fún mi. fúnra rẹ̀ o. Bọ̀dà àwọn ọmọ wa tá à ń sọ yìí wọ́n lè pè é. Tó ti yẹ wípé. Yes sir. Then um, tábà fẹ́ ṣe yẹn ṣé èèyàn lè ṣe three three times ni kí èèyàn ṣe àbí just ẹyọ kankan then bóyá jẹ́ three times ọ̀wọ́ ẹyọ kan yẹn náà èèyàn lè ṣe lẹ́ẹ̀kan yẹn kí èèyàn wá fi ra gbogbo ọmọ bóyá ọmọ mẹ́ta ni àbí mẹ́rin ni àbí kí ṣe separately fún àwọn ọmọ. detail bá a ṣe ń láti ṣe fún ọmọ kọ̀ọ̀kan mi ì rí kanú hadith kọ̀ọ̀kan ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ nípa ohun táwọn àfa àtọ̀ nípa àwọn tí wọ́n bá ní ànágbèsà ń ṣe wọ́n ní tó bá jẹ́ nǹkan tí ó gbẹ wá lóhùn gbẹ láti máa ṣe tí ó dẹ̀ fi nọ́mbà sí tí ó kò nkà sí tó jẹ́ mustahabu ni a lè sọ pé iye kan ní límìtì bá a ṣe lè ṣe mọ́ tó ti ń sìn wọ́n mọ̀ nínú ìṣesí ẹ̀ pé ó máa ń fẹ́ kí nǹkan jẹ́ odd number three five seven and so on and so forth so ọ̀ǹtì tabawari text sọ wípé mustahabu ni kinní yìí anabi dẹ̀ sọ pé kò gbọ́dọ̀ kọjá nọ́mbà báyìí it is then we keep to that number ẹ jẹ́ so clear so hmm. nípa fífipá àwọn ọmọ lára well káká kọ̀ọ̀kan fọmọ kọ̀ọ̀kan afipá lára ó súnmọ́ ohun tí mo gbọ́ yé ju pé ká fẹ́ ọkàn ká fipá gun ọ lára lọ alánú bẹ̀ náà ẹ ṣe nọmba seven. aleykum salaam. question mi ilé kan wà so ah. ẹni tó kọ́lé yẹn ó ti jáde láyé so wọ́n wá pínlẹ̀ yẹn fún àwọn ọmọ òkú pàtó wá pín tán tán wá fi ibì kan lẹ̀ pé kó máa fi ṣe maintenance ilé pé bí a lé ní problem wọ́n máa fi tún ṣe so tí òkú kan bá ti wá kú ní inú ẹbí so owó maintenance yẹn wọ́n á lọ yọ ọ́ mẹ́ pé ẹ afẹ́ ṣòkú o bàbá kínní kan ti kú o àwọn dẹ̀ máa pẹ̀rùn àwọn máa pa àwọn aláfà tí wọ́n máa yọ ń bẹ̀ láì sọ fún gbogbo àwọn tó jẹ́ pé ọjọ́ ní ẹ̀tọ́ lé lórí ni so wọ́n máa ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ìgbà tó wá di ẹnijọ́ mẹ́ta yẹn wọ́n á ṣe nǹkan lára ọmọ ìyá dẹ̀ wà lára àwọn tó ní ibẹ̀ yẹn so wọ́n á pe ọmọ ìyá yẹn pé ìyá ìyá kìíní ti kú o àwọn dẹ̀ máa dáwó o so wọ́n sọ pé àwọn ti gba owó lórí orí ọdọọdún lẹ́yìn yẹn máa ń sanwó ibẹ̀ yẹn tó wọn sọ fún títà yẹn pé àwọn ti gba owó wọ́n kàn pé pé ẹ̀yà kínní ti kú ẹ wá dáwó so títà yẹn wá san pé à òun ò dá owó kankan pé òun ò ṣòkù kí ló kàn pẹ̀lú òkun kankan bẹ́ẹ̀ so gbàtí títà wa lọ bá wọn ṣá wọn wá ní pé ẹni yẹn ti sanwó tó tó bá lè dáwó àdẹ̀ máa yọ nínú owó maintenance àti pé ṣàlàyé nǹkan tó mú ẹ tó fi lè ṣe òkú ṣe àjọ ń ṣe tẹ́lẹ̀ ni ṣèbí bàbá ẹ̀ náà ń ṣe kinní kan tí wọ́n ṣàwà sọ bẹ́ẹ̀ sísà yẹn wá sọ fún wọn pé à pé tóun bá tiẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun ò ṣe mọ́ wọ́n wá ní kí ni ẹ̀rí ẹ̀ ó ṣàṣọ fún wọn pé à ní pé tí òkú bá ti kú nǹkan tí ó yé òun ni pé kán ti òkú kán dẹ̀ tọrọ àdúrà fún níbi tó ti kú yẹn kán dẹ̀ kí dẹ̀ gba ilé ẹ̀ lọ. ẹ wá dẹ̀ sọ pé òkú adìẹ ni pé ẹ ó jẹ́ pé òkú adìẹ tó tẹ ọlọ́run bá lọ́rùn ni tó pé lẹ́yìn pé bóyá tó wá jẹ́ ọkọ ẹ̀ ni pé lòun lè máa ṣe opó lọ pé bóyá kóun máa dárò ẹ̀ ju ìjọ kan lọ. ó wá sọ bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ yẹn ṣàwá di ìjà ní àárín wọn pé ọ̀rọ̀ wèrèwé lélẹ́yìn sọ yìí àwọn òpó lẹ́yìn rí òun kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó títà yẹn ṣáàbà wọn fa wàhálà yóò ṣáà ta kó láàrin wọn. so nǹkan tó wá ṣẹlẹ̀ sí ni pé wọ́n wá pé tí ò bá dáwó pé tí ò bá dáwó pé àwọn máa lo owó maintenance yẹn ní dandan dandan àwọn máa fi ṣe so èmi wà wò pé ṣé sọmọ wa lo owó yẹn ṣé sísà yẹn náà ti bá wọn lọ́wọ́ ní inú nǹkan tó ń nítorí pé òun náà lẹ́tọ̀ọ́ nínú owó yẹn. so òun ni pé. ṣé o fún ìdè máìkì yẹn olóṣèlú pàtó now question mi ni pé nǹkan tó jẹ́ nǹkan àjọ ni wọ́n fẹ́ wá lò síbi tí ò tọ́ ṣé n tó nínú ìpè tó nípìn inú àjọ nìyẹn tí ò dẹ̀ yọnu síbi tí wọ́n fẹ́ lù sí tó máa bá wọn nípìn inú ìyà that's the question. ní ṣókí tó bá jẹ́ pé yọnu sí nǹkan tí wọ́n fẹ́ ṣe á bá wọn nípìn inú ìyà yẹn tòun ti pé kì í ṣe kán gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ọ̀tún wọn ti fi tó létí pé nínú pírọ́pátì tó ní àwọn àwọn fẹ́ fi iye báyìí ṣe nǹkan báyìí. ṣe rí yíyọnu sí yẹn kódà kò ní ìdókòó sọ pé òun yọnu sí tó bá ti fi ẹ̀mí ẹ̀ yọ̀ǹda bẹ́ẹ̀ ó ti ní pèlóyà ṣùgbọ́n tó bá fi ẹ̀mí ẹ̀ kọ́ tẹ́kọ̀ọ́ ẹ̀mí ẹ̀ kọ́ kó ṣe bẹ́ẹ̀ kó sọ fún ọ pé èmi ò lọ́wọ́ sí i ẹ má lo ìpè tèmi fún un tí wọ́n bá ní tiẹ̀ ló ń sọ àwọn nìkan ni wọ́n ní ẹrù yẹn ṣùgbọ́n gbọ́n kan tí sísà yẹn ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ròyìn yìí ààrí kankan tó rọ̀gùn nínú ẹ̀ pé bó ṣe yẹ kó ṣe náà ló ṣe yẹn máa wípé àwọn ògbọ́rú ẹ̀rí bẹ́ẹ̀ ni tẹ́rí kọ́lọ́n ṣàánú wa àwọn tó ń jíṣẹ́ fún wọn ò jẹ bó ṣe fún wọn jẹ tẹ̀sán bá láwọn òmẹ̀yìn láàfà àwọn ògbọ́rú ẹ̀rí wọ́n kúkú rí pín kò báyìí tó bá ti ń di pé àwọn tí ọlọ́run ọba ní kí wọ́n gbọ́rọ̀ yẹn ló ti jíṣẹ́ ẹ̀ rí wípé àwọn èèyàn wa fẹ́ ṣe wọn ọ̀rẹ́ ni sọ̀rọ̀ gidi fún wọn ni a wà lóde kan lánàá mẹ́rin ṣàpèjúwe ni òde àkíkọ̀ ni nígbà tá a débẹ̀ ẹni tí wọ́n ti ṣe mc ó ti gbowó bíi ìlọ́po mẹ́ta òòrè mẹ́ta lọ wọ́n ti dé lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ìgbà táwọn máa jókòó ó tún fẹ́ pè wọ́n pé gba ẹlẹ́ẹ̀kẹrin ṣẹ́dọ̀ pé àwọn tí ò pé wọ́n gbà mí ìmí máa ń gbé àsọdù bàbá kan wá dìde ó ní àfà ẹ sọ ní pé ẹ fẹ́ gbà ká fún yín wá sàn fọ̀rọ̀ ẹ má wo ìsàn wa wọ́n lọ́hìn ẹni tó bá dúdú lójú ń tì ojú ti èmi ń jòkó nígbà tó lọ́ọ́ máa tó dáa bàtà ṣe bẹ́ẹ̀ tán wọ́n ní ìṣáà mi tó bá wọn fọmọ ládùúrà mo dẹ̀ ní pátó tó yà tó di àdúrà mo ní bàbá wa sọ̀rọ̀ ẹ̀kan àwa tó yẹ ká máa sọ orú ẹ̀kún wọn wàláhì táàfà bá ti ń jẹun tí wọ́n ń béèrè pé ṣé wọ́n ti ṣe tán ká tó máa bọ̀ àkókò kan àfà ẹni tá à ń gbọ́rọ̀ ẹ̀ tá à ń súnmọ́ ní pé ẹ̀dàkùn ẹ̀ panumẹ́jẹ́ ń gbọ́rọ̀ ẹ̀ ló yẹ ká àfà jẹ́ tòtọ́bájẹ́rú àwọn eléyìí ni wọ́n ń jíṣẹ́ ẹ̀sìn islam èèyàn tábàlẹ́nù kan prefẹ́ǹsì á ní kò yẹ kó má prefẹ́ǹsì òótọ́ ta ló jíṣẹ́ islam fún tí òfin ní prefẹ́ǹsì wọn ò gbọ́yé tó irú àwọn tá à ń sọ yìí wọ́n rí pé káàkiri káàkiri àwọn àfáà náà ló ń bá wọn ṣòkú àwọn ní àtúmọ̀ sọ fún pé kò yẹ kẹ́ ẹ má ṣòkú o tó bá di alẹ́ àlàmísì òkú yín bèrè sàárà kò yẹ kẹ́ ẹ má ṣe tí òfin ṣe pákọ́ọ́lẹ̀ kan wà tó sọ gbélé yìí tó táwọn bàbá yìí bá take positions wọ̀nyí ẹ jẹ́ káwa wà sọ́ọ̀tù ṣùgbọ́n ká ṣàlàyé bó ṣe yẹ kó rí fún wọn tí wọ́n bá láwọn ò gbọ́yé bẹ́ẹ̀ torí pé àwọn àáfàá tó fáwọn gan tó wọn ò gbọ́yé ẹgbẹ̀jẹ̀ ká máa ní sùúrù fún wọn ṣùgbọ́n ṣíṣe sùúrù yẹn ò míì nìyí pé ká bá wọn lọ́wọ́ sí nǹkan tí wọ́n ń ṣe tá a bá ti bá wọn lọ́wọ́ sí tá a sọ pa support yẹ a dẹ̀ fẹ̀mí support yẹ ìjìyà yẹn ò sí lórí àwa tó bó ṣe mọ́ nìyẹn. na musa ṣé sísá eh, yẹn lè ṣẹ̀ ní kọ́ joint account ni so sísá yẹn náà máa láti fọwọ́ ó máa láti ọjọ́ máa lọ gbowó yẹn jáde ni. ok lọ́jọ́ lè nà tí wọ́n tí títà yẹn ò bá wọ́n sì wọ́n lè rówó gbà. fine nǹkan tí títà yẹn máa wá ṣe rèé títà yẹn lẹ́tọ̀ọ́ lórí iṣẹ́ àti ẹ̀ kò lẹ́tọ̀ọ́ lórí iṣẹ́ òun iṣẹ́ à àdúgbòtọ̀ tí títà yẹn bá mọ nǹkan tó yẹ kó jẹ́ iṣẹ́ àgbòun nínú owó yẹn èyí tó bá jẹ́ excess tó jẹ́ kí kó iṣu ẹ̀ fún tó wù wọ́n ni wọ́n lè fi dá lára títí bàbá yìí sì sóhun ní rìlí ìṣòro wọn fún wọn òun náà ṣàbòsí o. ṣé ǹkan mi ní ó dàbí pé ṣiṣẹ́ ṣiṣẹ́ lábẹ́ ẹni end of the month ó wà entitled sí salary ó wá ń sọ fọ́gà pé kóun lówó òun òun fẹ́ yé òun òkú mọ́mí òun padà mí lé torí pé fẹ́ fi ṣòkú kí n má fún ní salary ẹ̀ òun ló ní salary kí n bá ti ṣe wá àtúntò pé òkú tó ló fẹ́ yẹ̀yẹ̀ padà yìí kò bá o mi ì torí ẹ̀ gbọ́dọ̀ gbé ẹsẹ̀ lé salary ẹ̀ títí sádẹ́mọ̀ pé torí ó ní pàṣẹ́ńtéèjì tó jẹ́ èyí tó jẹ́ ti ẹnìkan ló lè pọ̀ láti rìlíìsì ó lè ní kí wọ́n lọ tún chẹ́ẹ̀kì yẹn kọ kí wọ́n yọ ìdá tó jẹ́ tòun sílẹ̀ ó rìlíìsì yòókù fún wọn tó ti yé tó kíláà sísà alihamudulila. owó yẹn kò ṣe ti sísà kò dẹ́ ṣe tàwọn náà. ó ti yé mi ọjọ́ yín ni. bẹ́ẹ̀ maintenance ni. ó dà ẹjọ́ ìjọba. àwọn kan bá fi ṣe nǹkan tó wù wọ́n ni ẹ wọ́n jọ ọkàn jọ máa sign ni tó bá ti jọ sign wọ́n máa fi ríbi gba owó yẹn. ẹ ṣeun ẹ jẹ́ kí n sẹ́bi tọ́rọ̀ yẹn ti wọ́ wá fún yín. ó wọ́ láti di ìpìlẹ̀ bó ṣe kí wọ́n pín ogún. tó ń gbọ́ mi yín kò sí nǹkan kan tó ń jẹ́ wípé àwa mẹ́ta jọ ní property káwa jọ ní joint maintenance tí kọ̀ọ̀kan ò ní mọ what percentage ló jẹ́ liability tòun náà ẹ̀. tá a bá jọ ní property ó ní bí ṣọ̀yà ìṣẹ̀ní ká pín ogún náà. sápèjúwe ẹ̀gbọ́n àtàbúrò kẹ́gbọ́n jẹ́ obìnrin kábúrò jọkùnrin pọ́pátì yìí báwo ni wọ́n ṣe ní kápín àti sọ́nà mẹ́ta adẹ́ẹ̀kọ́ ìdá méjì ajẹ́tọkùnrin ìdá kan ajẹ́tobìnrin fine tówó bá wọlé àtàrà property yẹn tọ́ba dìsáàdì pé àwọn ò fẹ́ ta ilé yẹn àwọn fẹ́ máa jọ mánéèjì ẹ̀ tówó bá wọlé hundred thousand wọlé ratio tó máa fi pin náà lọ́run ti yẹn so a jẹ́ pé two thirds ìdá méjì nínú mẹ́ta á jẹ́ ti ọkùnrin yẹn ìdá kan nínú mẹ́ta á jẹ́ ti obìnrin yẹn tí lẹ́yìn bá ń jò àbí wọ́n ní láti ṣe gate àbí láti ṣe anything percentage tá a fi kéré náà ni percentage tá a máa fi post tó tá bá lọ ọ̀nà block tó fẹ́ ra wọn ní gbogbo ẹ̀ ó jẹ́ hundred thousand tó ti yé ìdá méjì nínú hundred thousand ọkùnrin yẹn náà ló máa fi lẹ̀ bó ṣe fi kéré bẹ́ẹ̀ náà ló ṣe máa ní liability ṣùgbọ́n ìpín táwọn pín ogún tẹ̀ ń sọ yìí sì kí ìjọba fi ṣẹ̀rí àpín wọn làwọn jọ fẹnu kò pé kí kọ́mọ. so sọrí ìpìlẹ̀ yẹn ti wọ́ torí pípìlẹ̀ yẹn ti wọ́ mi ì tẹ̀ mẹ́gbẹ́ tí sàn fẹ́ ta sí i tó ti yé sí i. now tó bá ṣeé ṣe láti pè wọ́n pé kọ́ padà fi ṣẹ̀rí àpín tí mi ì rò pé mi ì rò pé possible ká má sọ pé ò ṣeé ṣe but kọ́kàn án sákèsí pé àjọnilówó yìí èyí tó jẹ́ pé tèmi nú ẹ̀ mi ń lọ́wọ́ sí pé kí ẹbí ṣe nǹkan tẹ̀ fẹ́ ṣe tí ò bá rí ṣe tó kọ́lọ́mbà kún lọ́wọ́. now question number eight. number eight. asalaamualeykum. aleykum salaam. question tèmi ni pé sísà tó jẹ́ pé nǹkan tó gbọ́ yé ni pé kò yẹ kéèyàn máa kúnlẹ̀ àbí dọ̀bálẹ̀ fún yàn. naam. gbígbọ́ yé tó gbọ́ yé kò mọ̀ túmọ̀ tán ṣe ní kó má kúnlẹ̀ àbí. ok kò mọ̀ túmẹ̀. kò mọ̀ túmẹ̀. ẹ̀sọ́ ọkọ náà lélẹ̀ ìyẹn tó bá rẹ́ni tó máa bẹ̀rù á dọ̀bálẹ̀ díẹ̀. tó ìyàwó wọn pé ṣùgbọ́n ní kéèyàn má kúnlẹ̀ àbí dọ̀bálẹ̀ fún yàn á ní kó òkan tẹ̀ díẹ̀ ok bẹ̀tọ́ máa lọ sọ́dọ̀ fámìlì ọkọ àbí tìyàwó ìyàwó á máa pa tóun bá ti kúnlẹ̀ fún òun ti fẹ́ ọlọ́run bẹ̀tọ́ tóun bá ní pé òun ò àlélẹ̀ wọ́n bá ṣe ìbọ̀pẹ̀ ń tẹ̀ fún wa. tí wọ́n pé ìyàwó fẹ́ máa sọ̀rọ̀ ń bẹ̀yẹn fẹ́mi tọkọtọkọ máa ní pé òun náà ṣe fún ìfún àbí kò ṣe tẹ̀jẹ́ pé sọ́fẹ́ mú un lẹ́ẹ̀bẹ̀ ni. tó tí báyà yẹn bá ní ìyàwó tó náà á tẹ̀fún wọn ní ojú ayé tóun náà ti máa ṣe nǹkan tí ó takò tó tó àwọn méjèèjì ìjọba ẹ̀kọ́ yẹn ni kọ́lọ̀ ń bá wa ṣàánú wọn. ṣe rí akọ́kọ́ náà kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìdí tí wọ́n ṣe ní ká má kúnlẹ̀ àbí ká má tẹ̀ ọ̀rọ̀ kì í sọ ọ̀rọ̀ ìfẹ́ ẹnu gbogbo tó bá sọ àwọn ọlọ́run ọba la ti ràn. ó ní wọ́n bí lóore wípé téèyàn bá tẹ̀ pàdé ọmọ ọ̀yẹ́ ẹ̀ ṣé kó tẹ̀ fún ó ní rárá ṣé kó èèyàn náwó sí ká bọ́wọ́ ó bẹ́ẹ̀ ni ó tún wá ròyìn yẹn láwọn àyè kan pé kí wọ́n tún máa ya ọwọ́ ọlọ́run ó máa pa gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wà láàrin wọn yóò máa ní káwọn màláìka yáfẹ́ fún wọn kò kò fún wa ní yọ̀ǹda pé ká tẹ̀ àwọn kan fẹ́ ṣe fóun náà ó dẹ̀ fi hàn pé wọ́n fẹ́ fi bọ̀wọ̀ fóun ni ṣùgbọ́n ọlọ́run ọba ṣe léwọ̀ nǹkan tọ́lọ́run bá ti ṣe léwọ̀ sànẹ́bí dẹ̀ jíṣẹ́ fún wa tó bá ní kí ni reason kò ní ìpàǹdèrè reason ọlọ́run lòun ṣe nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ kì í ṣe pàwọ́ la kọ lẹ́tà sí pa ní ìdẹ̀kú tó ṣe lẹ́tọ̀ọ́ nínú nǹkan tó dá fún ẹ tó bá ní eléyìí ẹ má ó ní ní tó bá ti ń pa ni bẹ́ẹ̀ tí ẹ má tẹnu àwọn làwọn jì sínú àgbọn ni wọ́n ní ó ti tọ́jú sínú àgbọ̀ fún rẹ̀ tẹ́lẹ̀ tó táwọn bá ń ṣàgbọ́n láìpẹ́ tó dẹ̀ ń retí wúgò táwọn dẹ̀ mú wọ́n má dá wọn lẹ́bi àwọn àfáà ní ọlọ́kùn tó ṣèkan lẹ́tọ̀ọ́ náà ló ṣèkan ó dẹ̀ fi ṣàdánwò fún yín ni ó ṣe ẹ máa rántí pé ìfẹ́ lòun tẹyín tó ń fi ṣe é lẹ́tọ̀ọ́ àdánwò lòun fi má fọwọ́ kan eléyìí lòun fi ṣe fún yín nígbà tó dá mẹ́bí adam sálìjẹ́ náà ó ṣe àwọn kankan lẹ́ẹ̀tọ́ fún un ó ṣe àwọn kankan léèrè ọ̀fun ó bẹ́ẹ̀ kọ́ ni nípa tó lọ ṣèyí tọ́lọ́run bá ṣe léèrọ̀ lọ́lọ́run fi sábà di ibi tá a wà yìí tó àwa kọ́lá máa bèrè pé kí ni rízì bíbèrè kí ni rízì ẹ̀gbọ́n ẹ̀kọ́já yìí ni tó yìí táwa ní láti mọ̀ ni pé ṣé òótọ́ ló ṣe léèrọ̀ tíyẹn bá ti dá wa lójú tá a bá mọ rízì ó lè encourage wa but àìmọ rízì should not be a reason for us not to obey him fún ọgbẹ́rẹ́ mi fúta àwọn rízì nǹkan wà jẹ́ pé tọ́ bá tiẹ̀ fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa làákàyè wa lè má gbé e so it's enough bọ́lọ̀ ń ṣe léwọ̀ now ọkọ àtìyàwó ẹ̀rọ àjọgbọ́ yé ló fi jẹ́ pé wọ́n á ṣe níbì kan wọn ò ní ṣe níbì kan tí sísà bá wá gbọ́ yé jọkọ lọ ó máa ń jẹ́ fitna torí ibi tí sísà bá ti lóhùn ò ní tẹ̀ wọ́n á máa fi ọkọ ẹ̀ wọ́n á fi ṣe ẹ̀rí lórí tó bá jẹ́ kí wọ́n tó ṣe marriage àti nǹkan lè jùlọ marriage yẹn ẹgbẹ́ dáadáa tíyàwó bá gbọ́yé dọkọ lọ fitna ni torí pé àwọn nǹkan tó yẹ kó báyàwó ẹ̀ gan pọ̀ ní fámìlì ẹ̀ kò ní í fọ́ wọn á dẹ̀ sọ ìyàwó yẹn sójú pé aláfojúde ni tó tó bá jẹ́ pé kó tó máa rì ló ti ló ti dúró nǹkan àwa máa ń advise pé tó o bá ti gbọ́ ló jọkọ ẹ lọ ṣé o dẹ̀ rẹ́dì láti submit torí brọ́dà mi àní fine òun ẹ̀ ń kọ́lé sísà yìí pé kó wá pé kó lè gbọ́rọ̀ yìí òun ò tí ì dé bọ̀ gbogbo tó bá ti ń sọ pé òun kọ́ lọ́wọ́n ọba kọ̀ òun rẹ́dì láti òbí irú yẹn a lè ní wẹ́ fóònù yìí fọlọ́n fi improve àgbẹ̀yìn tiẹ̀ náà pọ̀tọ́kùnrin ò bá rí bẹ́ẹ̀ marriage ti wá ṣẹlẹ̀ abẹ sísà ni pé kó encourage àfàyàn kó rìn síbi tóun náà ti máa ní àgbọ́yé but sísà ò gbọ́dọ̀ wá torí pé ọkọ òun ò wá support nǹkan kan tóun fẹ́ ṣe tó sì dá lójú pé ọlọ́run pàṣẹ tó bá ti jẹ́ ntọ́lọ́run ọba pàṣẹ pé ká ṣe lọ́rùn ọyàn àbí ntọ́lọ́run ọba ṣe ní haram fún ni láti ṣe àgbọ́dọ̀ wáyọ̀ ọ̀nù ọkọ̀ ká tó ṣe ẹgbẹ́ yé dáadáa a ní ìdìyọ́nú ọkọ ìyọ̀ǹda ọkọ kan ká tó lo hijab but a ní ìdí pé kọ́kọ́ support wa ká tó lo niqab gẹ́gẹ́ bí àgbọ̀yé tiwa torí pé mustahabu la gbọ̀yé sí tó kọ́kọ́ bá lóun ò gbà òun ò support tá a bá la fagídí ṣe àbí táwọn òbí tàpá lábẹ́ wọn ká tó lọ lé kọ́kọ́ láwọn ò àwọn ò ní support pé tàkú torí pé mustahabu ni ẹ̀kọ́ nǹkan tó bá jẹ́ ọ̀ràn yàn wọ́n ní information wọn bẹ́ẹ̀ náà ni nǹkan tó ọ̀rọ̀ tọ́kọ wá ní àwa ṣe ni o tó o bá fẹ́ fẹ́ mi gbà yí pé ọlọ́run ọba ò fẹ́ kó o fẹ́ mọ́ nìyẹn tó ti yé sí so kíkọ́lẹ̀ fún yàn títẹ̀ fún yàn haramu ni tí ò sí èméjì nípa ẹ̀ a gbọ́dọ̀ fi wáyọ̀ náà ọkọ ẹni tí ò bá gbọ́ yé a ṣàlàyé fún mi tó kílẹ̀ sí sami. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ tó bá yẹ pé ọkọ gan ló ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ kó tó fẹ́yàwó ìyàwó bóyá wọ́n mu láti nọ́ọ̀sì àbí kan ni. ìyàwó ti gbọ́ yóò jù nìyẹn ẹ tó bá tó bá wà láàrin báwo ni irú obìnrin bẹ́ẹ̀ fẹ́ ṣe tó bá ṣe má rìn bóyá tó máa ń sọ̀rọ̀ pé ìyàwó ẹ̀kún ló máa ní ẹni tó bá jẹ̀ ń kọ ọkàn kó bóyá tó máa ń sọ̀rọ̀ yẹn ọkọ̀ gan ó máa tún jọ máa tó kò ní sọ nǹkan báwo ni ìyàwó ti fẹ́ ṣe. nǹkan kan náà là ń sọ pé tó bá dá ìyàwó yẹn lójú pé nǹkan tóun gbé yẹn pọ̀ rẹ̀ ti pé ọlọ́run ṣe ló rọ̀ kí dẹ̀ ló máa fi dá lójú pé kóun náà wá àdéhùn yẹn kó yé e pé àṣà mẹ́bìnrin pé ká má tẹ̀ fẹ́ da kankan tó bá ti yéyàwó kódà tó bá jẹ́ òye kan àwa náà tá à ń bá yín fẹ́ yín tá à ń fẹ́ yín kí ṣe pé àwọn afáàyè kú sọpọ́ọ̀tù wọn lẹ yorùbá sọ̀rọ̀ pé mo ṣe ń bá yín sọ ìlú tọrọ ọlọ́run ni mo ní mo lè ìbí kan lánàá èyí tí mo ń sọ ó tako ti wọn tó ti yé yín tó bẹ́ẹ̀ náà ni ìtàkùrọ̀ kì í tà ń sọ máa ń tako ti wọn ṣùgbọ́n àwọn tí wọ́n ń wọ òdodo bá bá gbọ̀wọ̀ láì wọ́n àgbà kodò lónìí tó pé ti ìyọnu ọlọ́run lákọ̀ọ́kọ́ wá síwájú ìyọnu ẹ̀dá nǹkan tá à ń sọ nìyẹn. tó ti clear sísá mi fine. question number nine. number nine. Thank you aleykum السلام ورحمة الله وبركاته. barakatu. kọ́lọ̀ bá lè sàn yín lẹ́sàn dáadáa. àmì àtẹ̀yìn náà. ìbéèrè mi ni pé ẹ dákun kò yé mi láàrin wọn ní àwọn tẹ̀blíìkì mo ṣàkíyèsí pé wọ́n ń ṣe túnà ṣùgbọ́n wọ́n ní nǹkan kan wà tó jẹ́ pé wọ́n ń ṣe tó jẹ́ pé wọ́n sí lọ́nà ẹ dákun bá lè ṣàlàyé. ẹlẹ́ẹ̀kìkì ẹnìkan wọ́n ní ọkọ̀ àwọn ní pé táwọn bá fẹ́ tajà wípé ọjà táwọn máa tà tó jẹ́ pé ọkùnrin kò ní ra bẹ́ẹ̀. ẹ̀dúró bèrè ẹ bèrè. wọ́n ní ọkọ àwọn ní pé táwọn bá mọ̀ pé àwọn fẹ́ máa tajà táwọn máa ní ṣọ̀ wípé ọjà táwọn máa tà tọkùnrin ò ní rà níbẹ̀ òun ni àwọn fẹ́ kí wọ́n máa tà tàbí tó bá jẹ́ wípé àyàfi kí wọ́n dúró sínú ilé wọ́n máa tà ní ìyọ̀ǹda wọn náà. ok. Um, ẹ eh, tọkùnrin ò ní máa ok mm-hmm. ó ṣe jẹ́ eh, a kì í sábà dáhùn ìbéèrè méjì ṣùgbọ́n máa dáhùn méjèèjì sí i. ẹ̀kọ́ àkọ́kọ́ náà ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ìkejì yẹn bẹ̀rẹ̀. tí ọkọ bá ní ọjà tí ọkùnrin ò ní nọwọ́ sóhun tóun bá ń tà á ni kóun máa tà tó dájú ohun tó sọ ni pé òun ò yọ̀ǹda fúnyàwó òun pípín tajà. kódà ẹ̀yin sísà mi tọkùnrin bá sọ fún yín pé òun yọ̀ǹda kẹ́ ẹ tajà ṣó lẹ́tọ̀ àbí ò lẹ́tọ̀ ìyẹn ti yanjú wọ́lá ò ti yanjú kódà tó bá jẹ́ kìkìdá obìnrin ló ń bọ̀ ara ọjà yẹn tọkọ bá lóhùn ògbà tó kó tà á wọ́lá ò lẹ́tọ̀ tí nǹkan tó pa láṣẹ ò bá ti tako ní tí ọlọ́run ọba pàṣẹ tànà ti pàṣẹ ká bọ̀wọ̀ fún òun kọ́lẹ̀ ti bọ̀wọ̀ fún ọlọ́run ọba lẹ́sìn yẹn bọ̀wọ̀ fún. ṣé ẹ ti kíláàsì ok sọwọ́dí first one yẹn wípé kí ni nǹkan tí àwọn pẹ̀lú tí wọ́n gbọ́ wípé. tó jẹ́ pé wọ́n fi sí ní ojú ọ̀nà bá ní pé wọ́n sí ní ojú ọ̀nà. ọ̀rọ̀ àkídà. ọ̀rọ̀ àkídà tẹ́ ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ àkídà ẹni tó gbọ́yé ló máa ń mọ̀ pé nìkan kò síbi kan. tí yìí bá ṣàlàyé fún yín ìdí táwọn tí wọ́n sọ pé gbogbo ìbúrẹ́ lọ́wọ́n bá wà tí wọ́n fi ṣì í tá a bá di ọ̀pọ̀lọpọ̀ wa léèrè pé sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ sì mu wọ̀láì wọn ní kí ló rọrùn pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọlọ́run ọba òsì. ṣùgbọ́n ẹni tó bá ka tíra àkídà pé anabi pé gbogbo ibi kọ́ lọ́wọ́ ọba wà ibi kan lọ́wọ́ ọba ròyìn òun ló máa mọ̀ pé àṣẹ tó ń sọ pé gbogbo ibi lọ́wọ́ ọba wà àṣẹ kò gbọ́rọ̀ yìí ó sì wà nù nǹkan táwa gbọ́ ní mọ́rísẹ́sì tẹ̀blík lónítúmí báyìí èmi ni. tó o yí ìkejì ni pé àwọn hadith tó bá jẹ́ dọ̀rin àwọn àfa kì wá ń lọ ń pẹ́ ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bídíà hadith tó dọ̀rin fún ni hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ táwọn èèyàn bẹ̀ gbòòrò lórí pé òun àwọn fi ń ṣẹ̀sìn sọ́pọ̀ dúró wọn ní pé bá já irun kan lágbọ̀n ẹ̀ báyìí bí ìgbà tó gba ẹgbẹ̀rún mọ̀láyítà ni àmọ́ hadith tó sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí a fẹ́ bẹ àwọn èèyàn ló ń gbẹ kí wọ́n dárun bọ̀ sí àwọn hadith tó sọ yìí tá nẹ́bí fi kọ́ wa wà lórí ẹ̀. but a ní sọ kọjá bó ṣe ní ká jẹ iṣẹ́ pé ẹ dá eléyìí sí ẹ̀dẹ́ tó ní kù. bọ̀dípẹ́ ẹni bá dá irun kan pẹ̀ tó pẹpẹ láìka àmọ́ tó a rí i pé láwọn abala méjì wọ̀nyí wọ́n kùnà púpọ̀ pàápàá jùlọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ẹni tó màá kàn fẹ́ ẹni tó bá fẹ́ mọ kí ni wọ́n fi ṣìgbọ́yé tó kóun náà rìn lójú ọ̀nà àtúndà kó gbọ́rọ̀ àpíndà yìí tó bá wá bá wọn rìn àwa mọ̀bí tí wọ́n kù sí àwa bá wọn jáde kì í fà bá wọn jáde tó a bá ní ara wọn kan báyìí báyìí báyìí àmọ́ ń tà ń sọ à ń bá wọn jáde tí wọ́n á dẹ̀ ṣèbéèrè táwọn á pé à ní dáhùn question yìí torí kí ni tá a bá fẹ́ dáhùn question yìí ó takò ìṣe àwọn jàmọ́ àwọn mọ́ṣáláṣí nítí ìmáàmù wọn bá wọn sọ tá a bá dáhùn ẹ̀wọ̀n ò ní fàyè gba jàmọ́ ń gbẹ́mí bá wa. nínú tí ọlọ́pàá ti mọ̀ wá ní súnà wọn ò ní kí wọ́n bi wá ní béèrè ta ní dáhùn ẹ̀ lọ́wọ́ ká wá ní fún bẹ̀rù pé tá a bá dáhùn ìmáàmù yẹn ò ní fàyè gba àwọn jàmọ́ tá a bá tó ránṣẹ́ mi àwa ṣẹlẹ̀kù àbí wọ́n ń bu wá lérò nípa mímọ àwọn iṣẹ́ àwọn dáná pé àwọn ìmáàmù wọn máa a dá imáàmù orí ibú nìyẹn tó bá ti jẹ́mi tó bá ti gbà ń bẹ̀ àwọn kan ló ń dára ọlọ́ọ̀ba ló ń dára àádọ́ síwájú. nínú àwọn ètò wọn tẹ̀síìbù wọn wọ́n ń pè ní tram tram ni pé ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pèsè àwa wá ní títí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pèsè kò gbọdọ̀ fún fún wa sínú nǹkan tọ́lá ọba ṣe léèwọ̀ tó gbogbo eléyìí ó wà nínú nǹkan táwa rí pé kò bá ìlànà lẹ́bẹ̀ẹ́ ní ká jíṣẹ́ kò bá tó bó ṣe rí so clear jazakila ọkẹrẹ nọmba ten. nọmba a máa fẹ́ sọ̀ bá ti kú bí ìṣẹ́jú márùn-ún kálù alábàálẹ̀ kárí. aleykum salaam wa rahmatulah. What is the ruling for a person that causes Allah in a state of anger? Okay. Second by two ó ń dábìlì púpọ̀ ìgbà ìwà sísà mi. ṣé kí n bá yín kú abẹ́ máa tún fúnra yín. ẹ tíráì torí ọlọ́ọ̀ ẹ tíráì. sẹ́rí sísọ ní yorùbá yẹn a ní pọ́pọ́ ìtàfẹ́ àti pẹ̀lú ẹ̀. ọ̀tọ́ bá jẹ́ pé ẹ̀gbọ́n yorùbá ni màá bá yín kú. wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀sìn ọlọ́run ọba nípa ẹni tó bá fi ìbínú sọ̀rọ̀ òdì sọlọ́run ọba ìjọlá. àmẹ́tọ́ ah, ni fóònù yìí wọ́n ti lọ́rọ̀ ẹni nìyẹn tó bá lò fún kójọ kó wá béèrè ẹ̀ nokia ni ok ó lè jẹ́ ni ẹ ló ń pè salaamaleykum. na bẹ́ẹ̀ yẹn bá mọ̀ ọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ àṣe méjì nípa ẹ káfíìn ni tó bá jẹ́ ìbínú lónìí. ẹ jọ mo tọrọ permission. wọ́n ti lọ́ọ̀ pẹ̀ mí dẹ̀ mọ́ sáré máa ń pa bóòlù dáadáa wọ́n ṣe ń lò ó. Better than a picture without, without, without. ẹ bá kọ́ ẹ bá sọ fún àwọn fáàmù wẹ́n tó ní fóònù yẹn pé kọ́ wá rí nǹkan náà fún ìbéèrè nípa pé ẹjọ́ ọdún méjì kí ni mò ń dání lóhùn lórí ẹ̀ ẹni tó ti ìbínú tó ti sọ̀rọ̀ òjì sọ́lọ́wọ́n ọ̀bà mo ní tó bá jẹ́ pé wà conscious tó ti sọ̀rọ̀ ẹ̀ tó jáde kúrò ní islam ṣùgbọ́n tó bá jẹ́ ìbínú ló ti sọ mo fẹ́ dá yín padà síbi ẹ̀kọ́ kan tá a ti kọ́ rí ẹni tó fi ìbínú kò náà sọ̀lá fún ìyàwó ẹ̀ kí lẹ́nu fi bá a sọ ń pẹ̀. sísà mi kan ló ti tọ̀ láti ẹ̀ náà ni. àrùn ti di tó ògùn ẹ ẹ̀dẹ́gbẹ́ ìran ilé tiẹ̀. ọ̀pọ̀lọpọ̀ brothers tí wọ́n bá kọ ìyàwó wọn lẹ́yìn tí wọ́n kọ̀ tán tójú wọn wá já wọn bá wá bá wa tá a bá ní à ó ti tó mẹ́ta àmọ́ kan tá a lè ṣe sí mọ́ a ní à òṣàdé bí lòun ti kọ́ àwọn àfáàní ká bí wọ́n lérè pé ta ló kọ obìnrin tẹ́lẹ̀ kí kì í ṣe pé gbóló sí ni ṣé èèyàn máa ń yọ oúnjẹ gbèrè tó gbólóhùn kọ ìgbà téèyàn ń bínú náà lèèyàn máa ń pronounce ọ̀la lọ́ ṣe ní kọ́lọ̀ má jẹ́ kí inú burú wa inú burúkú nínú tó máa bíyàn tí ò ní jẹ́ kó ṣe nǹkan bó ṣe tọ́ so tẹ́lẹ̀ kan bá ní òun bínú òun ti pronoun sọ̀lá kan ní àsìkò bínú la expect sọ̀lá tẹ́lẹ̀ but àwọn àpá wa ní ìbínú kan wà o tó jẹ́ tó bá ń ṣe yàn bí ìwòye mi ẹni ẹgbẹ́ òwúrẹ́ tó wà wájú ẹ̀ bí ìgbà táǹjọ̀nù ti kó síyàn lára ni ara ẹ̀gbọ́n á máa gbọ̀n báyìí kò mọ ohun tó ń ṣe ní táìmù yẹn kódà tí ò bá réyàn fún owó lè bó rẹ̀ tó ìyẹn àdàpé wèrè ni wọ́n lérú òṣèlú yẹn ló lè ṣe ọkùnrin tá a lè sọ pé àní kan gbogbo ohun tó bá ṣe a máa fojú wèrè wò ó tó ń tó bá lóun bọ́ ọlọ́run nínú situation yẹn nìkan láti pé kò ṣe kèbè nítorí pé wèrè ní táyì tó fi bọ́ ọlọ́run ọba yẹn. ṣókè àti tàmí. good question number ten number eleven mo fún sísà kan number eleven níbàyí turn you around. ọ̀ sí around sẹ́yìn ni ẹ̀yìn ni ẹlòmíì fẹ́ bèrè táìmù là ń wò ó. àwọn èèyàn tó ń lọ wọn pọ̀ ẹ jẹ́ kí n fi ẹ ṣe ànáńsẹ́ǹtì ẹjọ́ torí tọ́lọ́run. nọmba one ẹ jọ à ń bẹ ọlọ́run ọba kọ́lọ́run jẹ́ ká lè rí àwọn brothers táwọn náà fẹ́ kéwú wọ́n á lè máa bá wa jíṣẹ́ fáwọn òbí wa láwọn àyè kọ̀ọ̀kan tá à ń sọ yìí pé à ń rí fáwọn èèyàn fẹ́ mọ̀ wọn ọ̀rẹ́ ni kọ́ wọn. àwọn tó bá ti tó àwọn àfáà tún náà wò ọkàn wọn máa ń fà kó jẹ́ pé àwa la máa rẹ́kọ́mẹ́ǹdì máa fún mọ́ṣáláṣí àwọn. àìmọye ó náà tó ń tẹ̀ wá lágbo pé ṣáàlì rẹ́kọ́mẹ́ǹdì bọ́dà tá àbá ní kó wá fáwọn ọmọ àwọn tó wọ́n á ní kó wá ṣe ìmáàmù fáwọn àwọn náà ti rí difference láàrin àáfàá súnà àtàwọn àáfàá bíbíà pẹ̀lú báyìí. pọ̀tọ́ bá tẹ̀ wá láago ń ta máa ń sọ ni pé ààrẹ yàn tó pé ọ̀pọ̀lọpọ̀ afẹ́jẹ afẹ́mu afẹ́kọ́lé afẹ́ramọ́tò kò jẹ́ kí wọ́n ráyè tún kéwu. but nínú ẹ̀ náà àwa ń gbìyànjú pé ká ṣe ètò tí ò ní nira jù pé káwọn èèyàn kan wálé kí ó lẹ́ẹ̀mejì péré láàrin ọ̀sẹ̀ monday friday wákàtí kan àbọ̀ péré aláwọn kan tó ń bá wa táwọn èèyàn ń kó rúùsì jẹ́ pé wọ́n láwọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ táwọn náà ṣe bẹ̀ lórí kọ́rì dat tó bá ń sọ lárúbáwá ń sìn ẹ̀ tí ẹ̀ nímọ̀ pé wọn ò kúrò nàìjíríà rè after three four five years wọ́n á dàfà àwọn ètò tá a wá ń ṣe yìí ó máa ń gba pé ká rí nọ́mbà tó pọ̀ ká tó bẹ̀rẹ̀ new class àwọn kan ti wá fojú kọ sílẹ̀ for the past two three months wọ́n ti ń bèrè jọ́ ọ̀la máa bẹ̀rẹ̀ jọ́ ọ̀la máa bẹ̀rẹ̀ wọ́n wá ní kí n announce lágbára ọlọ́run thirty first oṣù yìí àwọn tí àwọn ọkọ wọn wọn fi nọmba sílẹ̀ ká bá a sọ fún ọ yìí pé wọ́n ní new class afẹ́ bẹ̀rẹ̀ tó máa jẹ́ weekday class monday friday aago méje ìdájí àárọ̀ tó ti yé pé thirty first of march tàwa yìí wọ́n jẹ́ ká pàdé madrasa bíi àwọn kan ní weekend àwọn brothers ni o àwọn kan ní wọ́n ní weekend làwọn máa ráyè àti ìrá àfà tó máa take the weekend yẹn but at if you want sí consideration but àwọn ti mondays fridays seven a.m. to eight thirty ẹ tó bá kúrò ní báyìí a máa gbàgbé iṣẹ́ ẹ lọ ijó méjì péré láàrin ọ̀sẹ̀ kí o tó kéré tó lè rọrùn jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ bá wa jíṣẹ́ fún ọ pé kọ́pàdé wa ní thirty first of this month seven a.m. ní madrasa nọmba wa ní kéwù dájú ṣe jẹ́ kò rọrùn àfáà tó ń bọ̀ wá fún ọ náà máa dárun mọ́jú ni wàláhì nígbà tí mo fi ń take seven to eight class ní kí kásùbà ládùúgbò mi èmi náà ti kúrò nílé tó ẹni bá dé five minutes èmi kì í jẹ́ kó wọ class fómi tí n bá fẹ́ fún ẹ bá lè darun mọ́jú tí wọ́n tó fẹ́ gbà wá yan ọ̀bọ̀ lágbo méje àbọ̀ mi ní gbọ́wọ́ class mi fẹ́ bá wa bẹ̀ wọ́n ẹni bá fẹ́ ke àǹfààní ẹ̀ wà ń bí tí usaf karatu al-asfar àtàwọn afa yòókù tó ń kọ́ àwọn èèyàn tó abdulgani ẹ̀yà lónìbù tí wọ́n bá ti sọ time táwọn afa bẹ̀rẹ̀ new class àtún announce fún yín sọ ẹni tí ò bá ráyè ń bíbà yìí ní time yìí títọ̀ fún yẹn bá convenient fún kóun náà yà síbẹ̀ ẹ dákun ẹ bá wa bẹ̀ wọ́n kẹjú sẹ́yìn fún wọn kí wọ́n mọ kéwú tó lè ṣàǹfààní fẹ̀yìn náà tó fi jẹ́ pé ẹ ní mọ̀ jù wọ́n lọ débi pé wọ́n á lẹ́yìn bá wọn du sẹ́rìn ní ilé ẹ dákun tó ọlọ́run na ọlọ́run àti rọ̀ wá lọ́rùn. second announcement um, mi ìrántí sẹ́kọ̀ọ́ wọn ní kí n bá wọn ṣiṣẹ́ kan fún mi ìdẹ̀rántí bọ̀ kí n bá rántí ẹ̀ máa máa sọ fún yín tó ká fún wọn ní báyìí tó fi di jọ́mẹ́jọ pẹ̀lú ògbọ́ ọlọ́run subhanakallah muhammed hamdik ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk ẹjọ eleven thirty náà là ń bẹ̀rẹ̀ kì í ṣe twelve mo pẹ́ délé mi yìí ni eleven thirty ọ̀n tẹ̀tọ̀ kọ́lọ́ ń gbà fún wa sista fatima gbẹ̀nro sábà wà rà nǹkan jọ kan rí mi ẹjọ mò ń tọ́jú jáde but màá lè rí sísà yìí and not the others tó bá di jẹ́mẹ́tì.